الحمد لله والصلاة والسلام الأتمان الأكملان على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن تبعه بإحسان إلى يوم الدين فالسلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في سورة مريم أعوذ بالله من الشيطان الرجيم وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا قال الذين كفروا للذين آمنوا أي الفريقين خير أي الفريقين خير مقاما وأحسن نديا وكم أهلكنا قبلهم من قرن هم أحسن أثاثا ورئيا قل من كان في الضلالة فليمدد له الرحمن مدا أدوك فون الله atọrọ àlékún ìkẹ́ ọlọ́run àti ìgẹ́ rẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó lọ́ba sọ kùránì kalẹ̀ fún ẹni tí ọlọ́ba fi gbogbo rí ayé àtàlùkìyàmà tó fi mà tó nù sí sáhùn rẹ̀ sí wa kọlọ̀ba kó sí àlékún ìkẹ́ àti ìgẹ́ fún ànábì sallallahu alayhi wa sallam ń bá ní sọ̀rọ̀ nínú áyà yìí ní وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للذين آمنوا àti wípé nígbàtí wọ́n bá ń ka àáyà àwọn ọlọ́run bá sí wọn létí àwọn àyàwó ni àyàtùnà bayyinat láwọn àyà tí àwọn ìtumọ̀ wọn fojú hàn a sí àwọn àlàyé yẹn níbẹ̀ yékéyéké ọlọ́run bá ń sọ nípa alukur'an wa idha tutla alayhim nígbà tí wọ́n bá ń kí àwọn àyà wa sí wọn létí sálọ́lọ́ bá ń báwí ní dojú ọ̀rọ̀ kọ àwọn kèfèrí àwọn kèfèrí àtòdì jẹ́ báwa mùmíní bí ìmánì bí ó ṣe rí lára wa bí alukur'an nígbà tá a bá ń gbọ́ bí ó sì máa dùn mọ́ wa tí a sì máa fi rántí ọlọ́run àtòdíjẹ́ rẹ̀ láwọn kèfèrí máa gbọ́ متشابها مثانية تقشعر منه جلود الذين يخشون ربهم ọlọ́run bá ní ó sọ ahsan al-hadithi ló sọ kalẹ̀ ọ̀rọ̀ tó rẹwà jù ọ̀rọ̀ tó dáa jù kò sí sọ̀rọ̀sọ̀rọ̀ kan ta lè wá mọ ròyìn rẹ̀ táfi wá mọ fi wé ọlọ́run ومن أحسن من الله حديثا ومن أصدق من الله قيلا ومن أصدق من الله حديثا ọ̀rọ̀ náà bá rẹwà púpọ̀ ọ̀rọ̀ rẹ̀ sì ní gbogbo ẹ̀mí tó bá lòdòdó gbọ́ nígbà tí bá ń gbọ́ yóò máa wọlé sí lára allahu anzala nazala ahsana alhadith wa bá ní sọ̀kalẹ̀ kò náà alkur'an irú tíra wa ni taqsha'iru minhu juludul ladina yakhshawna rabbahum Sira kan ni tó ṣe wípé tí wọ́n bá ń ke fáwọn tí wọ́n páyà olúwa ẹlẹ́dà wọn ara wọn ó sì mọ̀ ṣẹ́gìrì àti tí ẹ bá ké kùránì dáadáa ẹni tó bá mọ̀ kùránì tó bá mọ̀ ká kódà kó ṣe wípé ẹni tí ń gbọ́ yẹn kò gbọ́ èdè lárúbáwá rárá sábà pé bóyá yóò mọ ìtumọ̀ tí wọ́n ń ké sí létí ṣùgbọ́n wọn la pé ọ̀rọ̀ náà ni wọ́n sì ké dáadáa ẹ má sì já gbàgbé wípé anabi muhammad sallallahu alayhi wa sallam tó sọ fún wa wípé zayyinul qur'ana bi aswatikum ẹ má ṣe qur'ani lọ́ṣọ̀ọ́ ẹ ṣe lọ́ṣọ̀ọ́ pẹ̀lú kíni pẹ̀lú àwọn ohùn yín ìtumọ̀ rẹ̀ ni wípé ọ̀rọ̀ ọlọ́run bá ní lóòótọ́ àwọn àlàyé tọ́lọ́run bá ń ṣe níbẹ̀ ó ti tó pé kákàmọ̀túmọ̀ rẹ̀ ká gbọ́ yé ṣùgbọ́n tẹ́ bá tún sí lọ́sọ̀ọ́ pẹ̀lú ohùn yín yóò túnbọ̀ mú kí kùránì yẹn kó jẹ́ wípé yóò sì mọ bẹ́ẹ̀ sì mọ gbọ́ nínú ara yín tí ìpayọ̀ ọlọ́run bó fi mọ yóò fi mọ di tí ó ń wáyé òun náà ni ọlọ́run bá ń fẹ́. àwọn olùmọ̀ wá ní assault tí a bá ń ka kùránì ìtànàbí ń tọ́ka sí níbẹ̀ ni pé zayyinu al-Qur'ana bi aswatikum ẹsẹ̀ Qur'ani lọ́sọ̀ pẹ̀lú ohùn yín ẹ̀ka pẹ̀lú ohùn tó dáa ohùn tó náà bá fún yín ẹni tó náà tí ò bá fún lóhùn lọ títí ohùn tó fún náà ni kò fi ka kó fi ṣe kùránì lọ́sọ̀ lódì wọn bí agbára rẹ̀ bá ti ma ṣé ohun sì ni àkọ́ òmìnàlá ẹ̀bùn ni látọ̀dọ̀ ọlọ́run yọ̀rọ̀bí ìhà mẹ́yẹ̀ṣà ẹni tó bá wúwo ọlọ́run bá ní fún ní ohun ṣùgbọ́n ohun tá à ń sọ yìí wàsílà ni ìlàlọ́ọ̀yà atẹ́gùn ní lọ sí di ntí agbàlérò kí la gbàlérò ó náà ní pé gbogbo ìgbà tá à ń bá ń gbọ́ Qur'an wa idha quri'a al-Qur'an fastami'u lahu wa ansitu la'allakum turhamun gbogbo ìgbà tó bá ń ka Qur'an ẹjẹ́ ni tí ó mọ̀ tẹ́tí gbọ́ ìsìmá ó yàtọ̀ sí ìsìmá ó yàtọ̀ sí sàmìà tó bá sọ wípé lágbájá ìsàmà ó tẹ́tí gbọ́ ni ó yàtọ̀ sí pé ó gbọ́ lásán wa an situ esi daale la'allakum turhamun kẹ́lí bá jẹ́ ẹni tá a kẹ́ ó ń fi ọlọ́run wá ń tó kà á pé ká máa ka kùránì pẹ̀lú ohùn tó dáa fún wa àti ìtumọ̀ rẹ̀ ni wípé ohun tó dáa tẹ̀fí ń ka kùránì yẹn gangan kọ́ ni àfojúsùn àfojúsùn ni wípé afẹ́ tatara gbígbọ́ kùránì di ẹni tí yóò máa páyọ̀ lọ́n tí ìpayọ̀ sọ̀kalẹ̀ sọ́kan rẹ̀ alkhushu' a gbọ́dọ̀ wá fún in tí ó jẹ́ wàsílà a gbọ́dọ̀ fún lọ́lá lórí rọ́ọ̀yà kí ni túmọ̀ ọ̀rọ̀ yìí nígbà tẹ́ni tí ń ka Qur'an wọ́n tí ọ̀ síwájú afẹ́ ìṣe sọ láti fún wa ẹni tí wọ́n wá tì síwájú yẹn kò wá tìjú ọlọ́run mọ́ ìwà ń tìjú àwọn èèyàn tó wà lẹ́yìn rẹ̀ kí ló fà á tí fi ń tìjú wọn ìwà ń ka Qur'an yẹn ń ṣe lọ́sọ̀ọ́ nítorí èèyàn tí ń gbóhùn rẹ̀ ẹni yìí ò ṣe nítorí ta o nítorí Allah ó ń ṣe nítorí àwọn èèyàn tí ń gbọ́ Allah sẹ́ni yìí ò ni. nítorí wọ́n pè lọ ni wípé Qur'an ìwọ tó ń ka kà á tó pẹ̀lú tọ́nà ọba fún ọ̀yẹn náà ni káwọn tí wọ́n ń gbọ́ náà káwọn torí wípé tí wọ́n gan alára tó bá ti ronú sí túmọ̀ rẹ̀ yóò mú káwọn tó wà lẹ́yìn rẹ̀ lè ronú sí ní táwọn olùmọ́sọ fún wa nìyẹn ẹni tí ń ka Kùránì tẹ́ ní tó bá fi mú kóhùn gan alára kó ti sọ kọ́kàn rẹ̀ mọ́ sí níbi tí ń kà sábà pé bóyá ibi tọ́lọ́ bá ti ń sọ̀rọ̀ nípa ìyà ohun rẹ̀ yóò hàn níbẹ̀ wípé a ń bẹ̀rù yà sí ń bẹ lọ́dọ̀ náà níbi tí ọlọ́run bá ti sọ̀rọ̀ nípa àkẹ́ a tún gbọ́yé nínú ohun rẹ̀ bẹ́ẹ̀ tí ẹ bá ti rí irú tí ń sàǹfààní ohun yẹn fún nìyẹn tí èsì wípé bóyá ń kàn sí káwọn yẹn lè bá pé hádà ọ̀rẹ́ kọ́nà bá kó mọ̀ bẹ́ẹ̀ kọ́nà bá kó mọ̀ ní oníṣẹ́ àrí mi afẹ́láyẹ̀ tẹ́dẹ́gbàrún al ọlọ́run bá ní tí wọn ò ronú sí alukur'ani ni walau kana min indi ghayri llahi lawajadu fihi ikhtilafan kathira ọlọ́run bá wá ń dojú ọ̀rọ̀ kọ àwọ àwọn kìfèrí ó ń bá ní sọ̀rọ̀ ó ní wa idha tutla alayhim ayatuna tó fojú hàn ní nínú àwọn ọmọ àkọ́kọ́ ntí ó ṣẹlẹ̀ sáwọn kèfèrí lálùkìyàmà ntí ó ṣẹlẹ̀ sáájú gbẹndé àlùkìyàmà. àwọn kèfèrí wà idha tutla alayhim ayatuna bayyinat. قال الذين كفروا للذين آمنوا kàkà káwọn كفيري kí wọ́n ronú nípa kí wọ́n ṣe làákàyè ọ̀rọ̀ tí wọ́n mọ̀ sọ fáwọn mùmínì padà ní wípé ayyul fariqayni khayr nínú àwa àtẹ̀yìn nínú àwọn táwọn jẹ́ kéfèrí àti àwa táwa jẹ́ mùmínì ayyul fariqayni khayrun maqaman ta nínú àwa méjèèjì iná ni ibùgbé rẹ̀ lọ́lájú láyé ń bí wọ́n mọ̀ tọ́ka sí ìgbáyégbádùn wọn láyé yóò fi máa wá wọ́n máa fẹ́ fi ṣàfihàn wípé n tó fi mú káwọn máa gbádùn láyé káwọn máa gbádùn láyé ìgbádùn náà làwọn ò lọ padà lọ rí lálùkìyàmà ayyul fariqayn khayrun maqaman wa ẹjá wò nínú Suratul Baqara ibi táwọn náà ti mọ̀ wípé àwọn kèfèrí ọlọ́ọ̀ba òun náà ni kò tí ì sípa ayọ̀ kàwọn sẹ́sì Islam ẹni tó lọ́wọ́ bá sì mọ́ kọ́kàn rẹ̀ lè sí ẹ̀sìn irú àwọn ọ̀rọ̀ ọgbú tí ó máa jáde lẹ́nu rẹ̀ náà ni nígbà tó bá ń pè wá síbi òdodo ọlọ́run bá ní. وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء sáwọn olùmìnì àwọn mùmìnì olùgbàgbọ́ òdodo tó bá ń pè àwọn kèfèrí ámìnú kàmá ámànà náà ẹ̀yin ẹ̀jẹ̀ gbàgbọ́ ẹgbọ́n náà gbọ́ kẹjọ kẹ́ káfíjọ sórí rẹ̀ lápapọ̀ ṣé nínú pé à ń nífẹ̀ẹ́ fúnra wa irun tá à ń fẹ́ fún ọmọ àlùkejì ó náà ló mú kí a mọ̀ pé àwọn tí èsè mùsùlùmí wá ti di Islam àwọn tí wọ́n jẹ́ ọ̀sẹ̀ bọ lódodo ọlọ́run bá sọ fún wa yìí pé yá ayyuhal ladina amanu. عليكم أنفسكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم ọlọ́run bá ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo aleikum anfusakum orí ara yín òun náà ni ọ̀ràn yẹn rẹ̀ ń bẹ lórí yín o àti là yín lójú ọ̀ràn yẹn yín ẹ̀yin gan alára gangan òun náà ló yẹ kí ẹ fi sí nọmba one gbogbo èèyàn yòókù tẹ́mọ̀ pé wá síbi oríire àwọn wọn mọ̀ wá lẹ́yìn ni. yá ayyuhal ladina amanu alaykum anfusakum. èèyàn gangan tí èèyàn ń pèpè lọ ọ̀nà ọlọ́run èèyàn kọ́kọ́ yẹ kí èèyàn túnra rẹ̀ sí ná alaykum anfusakum. la yadurrukum man dalla idha hadaytum. ẹni tó ti sí náà nígbàtẹ́ yìí bá ti jẹ́ ẹni tó mọ̀nà tọ́nà bá fi mọ̀nà ẹni tó ṣìnà kò lè níyín lára ní ìsìn ẹ̀yin mùsùlùmí lẹ́yìn ẹ̀ ń pèpè lọ sójú ọ̀nà ọlọ́run ṣùgbọ́n àwọn èèyàn ò gbà ti yín kò lè kọdínà ẹ̀yin láti ṣoríire lálùkìyàmà nínú sórọ̀tù Yasin ọlọ́run bá ń sọ fún wa nípa àwọn ìránṣẹ́ tó gbé dìde nígbà tí àwọn ìránṣẹ́ yìí tí wọ́n bá àwọn èèyàn wọn sọ̀rọ̀ ẹ wá gbọ́ náà wá gbọ́ kò sí ètò gbàgbọ́ nù wọn. ọkùnrin kan wá jáde wọjá rajulun min aqsal madinati yas'a ọkùnrin yìí wọ́n sọ fún àwọn èèyàn rí pé ittabi'ul mursalin ẹ tẹ̀lé àwọn ìránṣẹ́ tọ́lọ̀ bá gbé dìde sí yìí اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون اتلهني سي كبيري اسمان ككالو دوين بسي بقبن سيبان كوكي لو سجون الله بلودي إنما نطعمكم لوجه الله إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا إنا نخاف من ربنا يوما عبوسا قمطريرا nígbà táwọn olùsèrèrè àwọn olùnáwó wọn tó jọ̀nà lọ tó bá náwó wọn wọ́n mọ̀ sọ fáwọn tí wọ́n fún lóúnjẹ wípé inna ma nu fahimu kum li wajhi llah wọ́n sọ fún ẹ ṣe wọn ẹ ṣe alárararara nítorí ọlọ́run láti fún yín lóúnjẹ nítorí kíni li wajhi llah nítorí ojú ọlọ́run ojú ọlọ́run síbi ojú ọlọ́run bá náà làwa mọ̀mí nínú ó rí lálùkìyàmà in tí ó sì mú kéèyàn lè rójú ọlọ́n òun náà ni kéèyàn ti sẹ̀rì láyé wọ́n wá ń sọ fún wọn wípé àti àwọn ògbàgbé ọjọ́ yẹn ọjọ́ wo ọjọ́ tó ti wípé èèyàn ò ní lè rọ́jú ọlọ́n àyàfi kéèyàn ti ṣiṣẹ́ rí síwájú wujuhun yawma idhin nadira ila rabbiha nadira àwọn ojú kan lálùkìyàmọ̀ sẹ̀ wọ́n máa wò ta ni wọ́n máa wò ila rabbiha nadira olúwẹ̀lẹ́dà wọn ni wọ́n máa wò kìí sì ń kékeré òun náà ní rírí ọlọ́run bá lálùkìyàmà jẹ́ o ìmọ̀jẹ̀ agbábi hadith sannabi wa muhammad sallallahu alayhi wa sallam ti ń sọ fún wa wípé inna allaha jamilun yuhibbul jamal dájúdájú ọlọ́run bá ọba tó rẹwà ni ó nífẹ̀ẹ́ sí gbogbo tó bá rẹwà ibi tá ti wá gbọ́ bí ẹwà ọlọ́run bó ṣe ga tó ibi tá ti gbọ́ yé lélẹ́yìí ọlọ́ọ̀bá ló dá wa láti ẹnìkan sẹ́nì kejì a sì mọ̀ rí nínú ilé ayé wa yìí ẹni tó ṣe wípé ẹwà rí ó ti ẹwà rí ó bù ayà débi wípé yóò ti mọ̀ gbé ọlọ́ọ̀bá tóbi lára rẹ̀ pé subhanallah masha allah tabarakallah sọlọ́ọ̀bá náà ló dáyẹ̀ tó rẹwà tó báyìí nábì yusuf ta ló dá ọlọ́ọ̀bá ló dá ìwà yẹn wá ga débi wípé àwọn obìnrin eléyìí tí wọ́n gbé ọ̀bẹ lé lọ́wọ́ pé ẹ máa rẹ ẹ máa rẹ ẹ máa rẹ àwọn kẹta gbé sí níwájú yìí kọ̀tọ́ọ̀nà àìdí àhúnà wọ́n fi bẹ̀rẹ̀ sí ní gé àwọn ọmọ ẹ̀ka wọn kalẹ̀ wọ́n ò tiẹ̀ mọ̀ báwọn ti ń rẹ ara wọn. وقلنا حاشا لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم. آه ẹni yìí ṣé èèyàn sì lélẹ̀ màláìka alápọ̀nlé ni yóò jẹ́ inna Allaha jamilun yuhibbul jamal ó nífẹ̀ẹ́ sí ẹwà alọ́lọ́run bá wọn sọ fún wa pé wujuhun yawma idhin nadhira ila man ila rabbiha nadhira nadhira olúwẹ̀lẹ̀ dá wọn ó náà ni wọ́n máa wù. àwọn mùmíní dá ilé yìí báyìí mọ̀ tí wọ́n bá wá ń ṣe ìpèpè wá fún cds islam fáwọn kèfèrí wa idha qila lahum aminu kama amana an-nas báwọn mùmìnì báwọn yẹn ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ ẹ̀yin náà wá gbàgbọ́ qalu anu'minu kama amana as-sufaha ṣé káwọn náà wá gbàgbọ́ ni gẹ́gẹ́ bí àwọn òmùgọ̀ ti gbàgbọ́ àwọn òpònú as-sufaha ta ni wọ́n tọ́ka sí yẹn àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́ba wa ni alá innahum humus sufaha dájúdájú ọ̀rọ̀ orí bẹ̀ bí ìbá ti wípé dájúdájú àwọn gan lòmùgọ̀ walakin la yash'urun nígbà tó bá dálkìyàmà ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فرجعنا نعمل صالحا إنا موقنون ولو باني كبات جلولا قند القيامة àwọn ọ̀daràn ẹni tó ti ṣe àwọn ọ̀wà bú oríṣiríṣi láyé àwọn náà ni Ọlọ́run bá ń sọ fún wa nípa àwọn wípé tó bá ń pè wọ́n láyé wọ́n mọ̀ ní àánúmínú kàmá àmàna sùfàhà tó bá wá di lọ́la gbíndì alkiyama náà kì sùúrù ó sì him inda rabbihim fún wa sórí kọ́ lọ́dọ̀ olúwẹ̀lẹ́ dáhùn fi ha rabbana absorna wa sami'na olúwẹ̀lẹ́ dáwà àti rí náà báyìí gbogbo nǹkan tí wọ́n sì ń bá wa sọ òdodo ní o àti ń gbàgbọ́ báyìí farji'na dáwà padà farji'na na'mal salihan dáwà pada kátẹ̀ lọ sí pada padà inna muqinun tó wá sàǹfààní kò sàǹfààní wa idha tutla alayhim ayatuna bayyinatin láyé ń bí tó máa ń kí àwọn ayé ọlọ́ọ̀ba títí gbọ́ àwọn kàkà kí àpèjúwe wọn kó jẹ́ gẹ́gẹ́ bí ti àwọn olùgbàgbọ́ òdodo tó lọ́wọ́ bá ń sọ fún wa wípé Allahu nazzala ahsana al-hadithi kitaban mutashabihan sírawo ni àwọn àyà tó jọra wọn pọ̀ mbẹ́ masani taqsha'iru minhu juludu alladhina yakhshawna rabbahum àwọn olùpáyọ̀ olúwa ẹlẹ́dàá wọn àwọn tí wọ́n ń páyọ̀ ọlọ́run tí wọ́n bá ń kí alkùránì tí wọ́n ara wọn sì máa ṣẹ́gìrì ثم تلين جلودهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله ọkàn wọn yóò máa rọ̀ sí tọ́lọ́n yóò máa rọ̀ sí tọ́lọ́n yóò máa rọ̀ sí tọ́lọ́n àyà tí wọ́n ti gbọ́ lágbọ̀túgbọ́ látùbọ̀túgbọ́ ṣùgbọ́n nígbà tí wọ́n bá tún kà á sí wọn létí yóò tún máa tuntun létí gbọ̀ wọn ni torí pé mùmínì làwọn. ọlọ́run bá wa parí àyà yìí ó ní zálìkà húdà yahdi bihi man yasha eléyìí náà ni ìmọ̀nà allah subhanahu wa ta'ala ẹni tó bá wù ú òun náà ni yóò fi mọ̀nà lọ sídìí rẹ̀ ọlọ́ba ó ní. وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قال الذين كفروا للذين آمنوا أي الفريقين خير أي الفريقين خير مقاما وأحسن نديا ta nínú àwọn méjèèjì náà àwa mùmìnì àtẹ̀yìn àwọn táwọn jẹ́ kèfèrí àtàwa tá a jẹ́ mùmìnì àwọn mùmíní yẹn àwọn náà wọ́n ń ké alkùránì tí wọ́n létí ta ló lọ́lá jù nù wa náà maqaman tani ibùgbé rẹ̀ ló lọ́lá jù ló dáa jù nínú àwọn méjèèjì wọ́n mọ̀ fi nǹkan nílé ayé wọn wọ́n mọ̀ fi ṣe fáàrí pé àá kò lè ṣàdédé da fún wa báyìí ó da fún wa tó báyìí láyé kò lè burú fún wa bẹ́ẹ̀ lálùkìyàmà àpèjúwe wọn ó dà gẹ́gẹ́ bí àpèjúwe tọ́lọ̀ọba mú wa nínú Suratul Kahf ọlọ́ọ̀ba ni wa daraba Allahu mathalan rajulayn ọlọ́ọ̀ba fi àpèjúwe kan lélẹ̀ fún wa ta ni àwọn ọkùnrin méjì kan جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا àwọn ọkùnrin méjèèjì yìí ọlọ́run bá ti fún ọ̀kan nínú àwọn méjèèjì ja'alna li ahadihima jannatayni min a'nabin àwọn ọgbà oko méjì ni ọlọ́run bá fi ta lọ́rẹ tó kún fún àwọn àìnàbò grapes ni wọ́n ń pè bẹ́ẹ̀ wa hafafnahuma bi nakhlin a tún wá fi àwọn igi dàbínù a fi rọ kiri ká àwọn ọgbà méjèèjì arákùnrin yìí ewu dẹ̀ra tọ́nà bá ti fún wa ja'alna baynahuma zar'a láàrin oko méjèèjì yìí àwọn nǹkan ọ̀gbìn tún wà ń bẹ lóríṣiríṣi كلتا الجنتين آتت أكلها ولم تظلم منه شيئا kò wá tán síbẹ̀ àwọn ọgbà oko méjèèjì gbogbo ìgbà tó bá yẹ kí èso wọn jáde náà ní máa jáde آتت أكلها ولم تظلم منه شيئا وفجرنا خلالهما نهرا ní àárín àwọn ọgbà oko yìí ọlọ́run bá tún mú kí àwọn akéwì mọ bodò kó máa sàn níbẹ̀ ẹ wá wá dúró dẹ̀ra tó náà bá ṣe fún kàkà kó dúpẹ́ fọ́nà ọba kàkà kí kèfèrí tí ó máa fi dúkìá rẹ̀ tó náà bá fún nílé ayé kó máa fi kó máa dúpẹ́ fọ́nà ọba lórí ẹ̀ kó sì máa ṣe dáadáa tí ó wúlò fún lálùkìyàmà ní tí ó máa sọ ní wípé ayyul fariqayni khayrun maqaman nínú wà tẹ́yìn tá ní ibùgbé rẹ̀ dáa jù kò wá sí yàtọ̀ láàrin ọ̀rọ̀ àwọn kèfèrí yẹn àti yàtọ̀ tí àpòjú ẹni tí ọlọ́run fún wa rẹ̀ nínú Suratul Kahf yìí pẹ̀lú gbogbo tọ́lọ́run fún yìí wa kana lahu ó sì tún ní dúkìá tó pọ̀. فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا sọ fún ẹnì rẹ̀ sáwọn méjì kú ni ẹni ó ń tì lẹ́nìkejì wọn ò ní tó ni wọ́n sọ fún wípé وقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا owó tèmi ń pọ̀jù tiẹ̀ lọ lẹ́ni tí ń ṣe fáàrí sí mélòó lówó tiẹ̀ kí ló gbé tó ń gbin ó bẹ̀rẹ̀ sí ní ti fáàrí in tí ọlọ́run bá fún ó bẹ̀rẹ̀ sí ní jọ lójú sáwọn olùmọ̀ ti sọ wípé ẹnikẹ́ni tọ́nà bá ti dẹ̀ra kan fún tó bá fi lè ríra rẹ̀ ọlọ́run bá yóò fi àjẹ náà ni ọlọ́run bá yóò ṣe ni o yóò fi àjẹ nígbà tí àwa mọ̀mìnì ní àsìkò ogun Hunain àwọn sọ̀hábà tó jáde pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam lógun Hunain àwọn sọ̀hábà yẹn pọ̀ wọn ò pọ̀ tó bẹ́ẹ̀ rí láwọn ogun ti ṣáájú àwọn mùmínì ta'ajjabu bi anfusihim wọ́n bẹ̀rẹ̀ sí ní ríra wọn pé lan nughlaba al-yawma min qillah ṣé ti àìpọ̀ ni apọ̀ lónìí wọn á ti borí wa lónìí torí wípé kí ni àwọn sọ̀hábà tó tẹ̀lé ànàbí wọ́n pọ̀ kọjá ti sọ láwọn ìgbà tí wọ́n yẹ pọ̀ tó bẹ́ẹ̀ wọ́n borí àwọn kèfèrí lógun Uhud àwọn kèfèrí tó 1000 àwọn mùsùlùmí a wà láàrin 300 ó lé díẹ̀ ọlọ́run bá ti fa àwọn mùmìnì ní ṣẹ́gun lórí àwọn kèfèrí kámọ̀sẹ̀ tí wàá sọ gbà tí àwọn mùmìnì wá pọ̀ lẹ́yìn ànàbí sallallahu alayhi wa sallam táwọn mímí fi wá ríra wọn wípé lánàá al-yawma min qilla ọlọ́ọ̀bá wa ń sọ fún wa wípé hmm, wa yawma Hunaynin idh a'jabatkum kathratukum falam tughni 'ankum shay'an wa daqat 'alaykum al-ardu bima rahabat thumma wallaytum mudbirin ọlọ́ọ̀bá ti sànà sí fún yín lọ́jọ́ ogun Hunayn torí wípé ọwọ́ kọ́kọ́ dún àwọn mùmí ní náà lọ́wọ́ kọ́lọ̀bá kó tó sànà sí wọ́n bá ní ti bóòlù ń sànà sí fún yín lọ́jọ́ àfọ̀nẹ́ yìí lọ́jọ́ wo lọ́jọ́ tí púpọ̀ yín tó jọ yín lójú gbogbo kọ́lọ̀bá bá ti ń ṣèdẹ̀ra fún wa àwọn tá a jẹ́ mùmínì ayẹ kó yẹ ká máa fi tìsí ọ̀dọ̀ ta ni o Allah subhanahu wa ta'ala gbogbo ìgbà tí èèyàn bá ti ń wò wípé oore yìí tó tẹ̀ mí lọ́wọ́ ọgbọ́n mi lóyún mo fi ní ìlàákà ìtọ́lọ̀ bá fún mi àti mímọ̀ ẹ̀sẹ̀ mi ó náà ló jẹ́ ní orí èyí ìgbà tí yẹn bá ti bẹ̀rẹ̀ sí ní sọ bẹ́ẹ̀ ọlọ́run bá ìyà ni ó fi jẹ yẹn kódà kó ṣe wípé ẹni tí ọ̀rọ̀ yẹn tí ó tẹnu rẹ̀ jáde ó já nẹ́bí ọlọ́run nínú ọ̀rọ̀ táwọn olùmọ̀ nípa anabi musa aleyhi salatu wa salam tọ́lọ̀ bá fi gbé dìde wípé ẹrú wa kan wà tó lọ kọ́ lọ́dọ̀ rẹ̀ anabi musa ní èmi ní ẹni tó nímọ̀ jù nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run láyé rẹ̀ ọlọ́ba wa sọ fún wa wípé bal abduna khadir irọ́ kìí sì wọ́n lu nímọ̀ jù bí ìbá ti ẹrú wa kí lorúkọ rẹ̀ khadir wọ́n ní tonti wípé anabi musa jẹ́ anabi ọlọ́run wa huwa kalimuhu rọ́bì alayhi salatu wa salam bó ti kàǹkà tó yẹn ó ríra rẹ̀ wípé òun lòun nímọ̀ jù ọlọ́ọ̀bá wa fi yé wípé ìwọ kọ́ ló nímọ̀ jù tó ń tipa nàbí ọlọ́ọ̀bá ni ọlọ́ọ̀bá kọ́ lẹ́kọ̀ọ́ ó wá gbé dèdè wípé lọ bẹ́rù wa báyìí ó sì bá pàdé láàyè báyìí tífi wọn lọ tífi lọ fi sọ wípé tó fi sọ fún ẹrú rẹ̀ wípé á ti náà kọjá àná làkọ́dé làkínà min safarina hada nasaba nígbà tí Nabi Musa alayhi salatu wassalam tó pàdé arákùnrin yìí ó ní qala hal attabi'uka ala an tu'allimani mimma 'ullimta rushda ǹjẹ́ mo wá lè tẹ̀lé ọ bí kó lè bá a fi mọ̀ mí nínú tí a fi mọ̀ ọ́ tó jẹ́ fi tèmi lára àǹfààní. eléyìí jẹ́ ẹ̀kọ́ fún àwa mọ̀mìnì wípé gbogbo retí bá ń bẹ kó tó bá wulẹ̀ kó wà lọ́dọ̀ wa ká mọ̀ fi sọ́dọ̀ lọ ṣé mà ló ní ni ọlọ́run bá ló fún mi ní mà yìí ṣé owó òun náà ló ní ni ta ló fún ọ Allah subhanahu wa ta'ala kìí ṣe èèyàn ló fún ọ kìí sọgbọ́n rẹ òun ló oníwò yẹn ṣùgbọ́n àwọn kèfèrí ń kọ́ nígbà tó bá ń kí ọ̀rọ̀ náà bá ti wọlé sí ayyul fariqayni khayrun maqaman wa ahsanu nadiya arákùnrin yìí wọ́n sọ fún ẹnìkejì rẹ̀ wípé أنا أكثر منك مالا وأعز نفرا ودخل جنته وهو ظالم لنفسه ọlọ́ba ni nígbà tí ó tún wá wọ inú ọgbà oko rẹ̀ ó wọ bẹ̀ni lẹ́ni tuntun ń sàbòsí sẹ́mi ara rẹ̀ قال ما أظن أن تبيد هذه أبدا mi ò lérò wípé àwọn nǹkan mèremère àwọn ọgbọ oko yìí ẹ wo àwọn igi dàbínú àwọn igi dàbínú lọ́tún náà bákan náà àwọn igi inab ilé ìtọ́nà bá sọ fún wa wípé ó wà nínú oko rẹ̀ yìí àti àwọn akérèmọ́bodò tó tún sàn bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ó wá ń wù wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n ṣe green lọ wọ́n ṣe wojú wò inú rẹ̀ wá dùn kàkà kó dúpẹ́ fọ́nà ni wọ́n sọ wípé má àbọ̀nù à ń tàbí ìdàhádìí abàdà ìlérò pé kíní yìí yọ parí láíláí bí o sì mọ wà nù. wọ́n máa bó nù sáà àtàkọ́ ìmà káṣẹ̀ ló dákẹ́ ń bẹ̀ kó bá dá ó tún wá ń sọ wípé ìǹtí ẹ̀ lérò pé gbòǹjà òkè àmọ̀ kankan bẹ̀. wàlà irruji'tu ila rabbi la'ajidanna khayran la'ajidanna khayran minha munqalaba tí bá tún wá padà lọ sọ́dọ̀ olúwa ẹlẹ́dàá mi kí ṣe pé ó kàn dá fún mi láyé lásán yóò padà dá fún mi lọ́dọ̀ rẹ̀ náà tí bá dọ́dọ̀ rẹ̀ ẹ wo bí ti ń jọra rẹ̀ lójú kí lọ́nà bá wá ṣe fún فخسفنا به وبداره لا وكان له ثمر فقال لصاحبه وهو يحاوله أنا أكثر منك مالا وعجل الله بواني قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا ẹni kejì ìwà bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí fún ṣé irú àpèjúwe yẹn náà sì ní àpèjúwe tọ́lọ́mọba mú wá fún wa bí pé tí wọ́n bá ń kí ayé ọlọ́ọ̀bá táwọn kejì rí létí fáàrí náà wọ́n tún máa ṣe ẹni kejì rẹ̀ wá ń sọ fún wípé tí o ṣe kìfìrí sí àgbàgbọ́ sí alladhi khalaqaka min turabin ó dá ọpọlọ rẹ̀ padà pé ronú ẹni wo ni ẹni tó ṣẹ̀dá rẹ̀ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láti yẹ̀pẹ̀ lẹ́yìn wá gbà náà min nutfatin láti ara omi lọ́gbọ́lọ́gbọ́ thumma sawwaka rajulan tó fi wá mú kó di èèyàn tó pé dúró dúró tó sì sin gbọ̀lẹ̀ báyìí a máa wo ẹlòmíì nínú àwọn àtàjọ jẹ́ èèyàn yìí náà pẹ̀lú bó ṣe sin gbọ̀lẹ̀ bó ṣe tóbi ẹ̀sìn mọ̀ wí pé ọlọ́ọ̀gbà náà ló dẹ́ ní yíká àbí bẹ́ẹ̀ ni ọlọ́ọ̀gbà náà ló dá túmọ̀ sí wákàrọ̀ jùlọ làkínà huwa Allahu rabbi ẹni tó ṣe gbogbo eléyìí èmi ò ṣe kèfèrí sí o èmi ò sa ìmúre sí gẹ́gẹ́ bí wọ́n ti ń ṣe o lakinna huwa Allahu rabbi wala ushriku bihi bi rabbi ahada walawla idh dakhalta jannataka qulta ma sha'a Allah ká nígbà tó wọ ọgbà oko rẹ nǹkan tó tẹnu rẹ bóde òun náà ni pé ma sha'a Allah bó bá ti wù ọ náà bá òun náà ni máa ṣe dáadáa fẹ́ bó bá ti wù náà ni ó ṣe fún yàn. la quwwata illa billah àdálágbára kankan ìtumọ̀ la hawla wala quwwata illa billah kanzun min kunuzil janna gẹ́gẹ́ bá nàbí ti sọ fún wa sallallahu alayhi wa sallam Masha Allah ọ̀rọ̀ tó yẹ kó máa tẹnu mùsùlùmí jáde nìyẹn nígbà tí ó bá wúra rẹ̀ ṣe ọlọ́run bá sì ń sọ fánàbí náà wípé sallallahu alayhi wa sallam wa amma bi ni'mati rabbika fahaddi àwọn orí tọ́lọ̀n bá ti fún wọn náà o lè máa sọ lọ́rọ̀ ṣùgbọ́n ìyóò máa sọ lẹ́ni tí ń fi gbogbo bóòrò ìyẹn ti dé sọ́wọ́ èèyàn tí fi ń ti sọ́dọ̀ Allah qulta ma sha Allah la quwwata illa billah àlágbára àdálágbára àfi pẹ̀lú ọlọ́run ìntọ́rọ̀nì àná àkọ́lá mi ń kà máa lẹ́nu wà wálàdà tó bá ti wípé wọ́n rí mi lónìí wípé owó tèmi kéré sí tiẹ̀ owó àwọn ọmọ tí mo sì bí wọn ò pọ̀ tó àwọn ọmọ tiẹ̀ sàásà rọ́bì àyò tíyẹ́nì khayran min jannatika wa yursila alayha hasbanan min as-sama fatusbiha sa'idan ó sì ṣe kọ́lọ̀mbà kó fún mi ní tí ó ju rẹ lọ ọgbà oko rẹ tí sì ń jọ lójú yẹn náà ó lè parun hmm. ntọ́lọ̀mbà ti padà gbogbo nǹkan ní kèfèrí ìmọ̀ jọ wọn lójú ni ẹjẹ́ tún mi wá àpèjúwe ta ni àpèjúwe ọlọ́ba ń sọ fún wa nínú suratul Qasas inna Qaruna kana min qawmi Musa fabagha alayhim dájúdájú Qarun ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn ànábì Musa alayhi salatu wassalam ó wá sí ìgbéraga sí wọn وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي pẹ́pẹ́ ọ̀rọ̀ tó náà bá fún níbi ọ̀rọ̀ bá ti sí náà rí kìí ẹ̀fún sí ó pọ̀ débi wípé látànú òbí lọ́rọ́sùbẹ́tì olè kó wà àwọn géńdékùnrin tí wọ́n ti ní agbára tó pọ̀ wọn yóò dá wọn lágara láti gbé àwọn kọ́kọ́rọ́ ilé owó rẹ̀ ẹni tí ó lè ẹnìkan fún òbí dá tí ó dá àwọn kọ́kọ́rọ́ yẹn gbé àwọn gíndé tí wọ́n pọ̀ tí wọ́n ti san gùdàdà ni wọ́n tó lè gbé kìí sí owó rẹ̀ kọ́kọ́rọ́ tí wọ́n fi máa ti lé owó rẹ̀ إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين àwọn èèyàn rẹ̀ wá sọ fún wípé torí wípé kí ni dájúdájú ọlọ́run bò nífẹ̀ẹ́ sáwọn tí wọ́n yọ ayọ̀pọ̀rọ̀ fakharaja ala yìí fi zinatihi nígbà tí ó wà jáde sí ó jáde sáwọn èèyàn rẹ̀ lẹ́ni tó sọ̀sọ́ ó fi ó wọ yẹn tí gbogbo èèyàn sì mọ̀ wípé ọlọ́rọ̀ ni fi àwọn aláìmọ̀kan nínú àwọn èèyàn rẹ̀ wọ́n sọ fún wípé wọ́n sọ wípé ya layta lana mithla ma utiya Qarun innahu ladu hawlin azim ṣeéṣe ah, káwa náà lọ nírun tí Qarun náà níyì ah, ó ti jẹ́ lọ innahu ladu hawlin azim ìpín rẹ̀ ní owó kìí mọ̀ sí kíkì àwọn tí wọ́n nímọ̀ láàrin àwọn èèyàn rẹ̀ wọ́n sọ fún wọn wípé wailakum thawabullahi khayrun liman amana wa amila saliha ẹ̀sùn ọlọ́ọ̀ba òun náà ló lóore fún ta ni fẹ́ni tó gbọ́ ọlọ́ọ̀ba gbọ́ ìyẹn lè wà láyé ń bí kíyàn jẹ́ mùmínì kíyàn mọ́ lòó lọ kò túmọ̀ wípé alkiyama rẹ̀ bí ó ṣe rí nù kódà Kùránì mú wa mọ̀ wípé ọlọ́ọ̀bá ìmọ̀ọ́mọ̀ọ́mọ̀ tẹ́ pẹpẹ ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ fáwọn kèfèrí torí wípé àlìjẹ́nà wọn nílé ayé kí wọn lè bá gbélé ayé gbádùn kí náà ni ó wà padà sẹ́kùn fún wọn lálùkìyàmà jùyà lọ. nínú sọ́ọ̀tù Zukhruf ọlọ́ọ̀bá sọ fún wa wípé wàlẹ́wùlá an yakuna an-nasu ummatan wahidatan لجعلنا لمن يكفر بالرحمن لبيوتهم سقفا من فضة ومعارج عليها يظهرون tí ìbá ti kí gbogbo èèyàn mọ̀ bá jí kèfèrí kó jẹ́ wípé ẹni tí ń ṣe tó ń ṣe islam gan yóò sọ fún òun ò tiẹ̀ sí mọ́ gan torí wípé kí ni àwọn kèfèrí gan ṣe bí àwọn ta sọ pé wọ́n wọ̀ nánu àwọn èyí gan ẹ̀ẹ́dín tọ́lọ̀ bá fún wọn láyé ni tí mùmìnì náà fi wá máa wòyún tó náà fi pa islam kì wàláwúlá an yakuna an-nasu ummatan wahidatan ọlọ́run bá ní kí ni wọ́n bá ṣe laja'alna liman yakfuru bir-rahman ẹni tí ń ṣe àìgbàgbọ́ sí ọba aláàánú jùlọ aláàánú jùlọ ni iná ló fà á ti fi ń ṣe dáadáa fún wọn tó ń ti ìṣe kèfèrí wọn láyé ń bí لجعلنا لمن يكفر بالرحمن لبيوتهم سقفا من فضة àwọn ilé wọn àbájá ó jẹ wípé àjà rẹ̀ yóò máa jẹ́ silver yóò jẹ́ kí ni o silver wa ma'arija alayha yabharun àti àwọn àgàsọ̀ àwọn step tí wọ́n máa tẹ̀ nínú àwọn ilé wọn yóò máa jẹ́ silver ṣé mo rí pé tí èèyàn náà bá rí yùn ṣé ẹni tẹ́ sọ pé yóò wọ̀ ọ́ náà lálùkù yàmọ̀ ni pẹ̀lú tó bá kú lórí ní ti ń ṣe yìí ẹ jẹ́ kí èmi náà èmi náà fẹ́ gbádùn sẹ́mọ̀ àwọn èèyàn ni wá àmọ́ tètè ń gbàgbé nǹkan tá à ń rí ńlá mọ́ mọ́ iná ni wọ́n fi ń pè wá ní ẹ̀ǹsán lìkẹ́tọ̀rọ̀tì nìsíàn látàrí pé àmọ́ gbàgbé ní tí wọ́n bá wa sọ nísìnyí wípé gbọ́nà ọba gbọ́ sí dáadáa lẹ́yìn kó lè bá àlà ṣùgbọ́n látàrí wípé nǹkan míì tẹ́ rí lẹ́yìn ìgbà tẹ́ gbọ́ wà sí yẹn tán ti hà wọ́n ní kára irú bísínẹ́sì yìí kò tọ́ ṣẹ̀ríà ṣùgbọ́n ẹja kọ́kọ́ sí náà tábà sí tá padà ronú pé wàdà àwọn náà láti kọ́kọ́ gbọ́ wà sí tẹ́rù bá wà agbọ́rọ̀ nípa àwọn tí yóò jẹ lálùkìyàmà ẹ̀rú bá wa agbọ́rọ̀ nípa àwọn tí wọ́n sórí rẹ lálùkìyàmà àwọn nǹkan pé kájọ́ kan nù wọn ṣùgbọ́n èèyàn máa tètè gbàgbé ọlọ́gbọ́n sọ fún wa wípé tí ìbá ti káwọn èèyàn kí gbogbo wọn mẹ́bàá ya kèfèrí ní tó wọn bá ṣe nìyẹn wọn ò bá sí azìkì àwọn ilẹ̀kùn azìkì fáwọn kèfèrí wàzúkùrùfà wa inna dhalik lamma mata'ul hayati dunya gbogbo àwọn nǹkan táti ń sọ yìí náà àwọn ìgbádùn díẹ̀ o náà ni eléyìí tó jẹ́ tìlẹ̀ ayé lásán wal akhiratu 'inda rabbika lil muttaqin àwọn wo ni jèrè lálùkìyàmà àwọn olùpáyọ̀ lọ nígbà tí wọ́n sọ̀rọ̀ yìí fún Qarun mẹ́jọ ayọ̀ wọ̀bẹ̀tẹ́wì fi máa àtàkà lọ́hùn dárò láàkírà nínú tọ́lọ̀ ọba fún ọ láyé yìí arzikì tó fún ọ yìí tó fi wá alkìyàmà rẹ nínú rẹ jẹ́ni tí yóò máa ṣe dáadáa nínú owó tọ́lọ̀ ọba fún ọ kó má bàa jẹ́ wípé oore yẹn ilé ayé lásán ni ó ma ìyà ni ó padà lọ ló padà jẹ lálùkìyàmà wọ́n tún ti wádìí fún wípé kó máa ṣe dáadáa nínú owó ó ní وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغي الفساد في الأرض إن الله لا يحب المفسدين ọlọ́ọ̀bá nígbà tí ọ̀run tó kọ̀ láti gbàgbọ́ fàkọ̀sáfìnà bíhí wà bí dáàrí ìlàrùn ọlọ́ọ̀bá mú kí ilẹ̀ kó lọ òun àti dúkìá rẹ̀ àti gbogbo lé rẹ̀ kó lọ wọn mi àwọn tí wọ́n ti ń sáájú sọ wípé ya laysa lana mithla ma utiya Qarun káwọn náà tẹ̀ ló bí Qarun náà àwọn náà wọ́n sọ wípé wa asbaha alladhina tamannaw makanahu bil amsi yaqulun wayka anna Allaha yabsutu ar-rizqa liman yasha'u wa yaqdir lọ́wọ́lá àmànàláhù aléìnà àlàkọ́sàfà bínà káláwà náà bá lówó bí kọ́rún náà ni báwọn náà bá bá ń ti parun mẹ́lẹ́lẹ́yìn ntí ó fà tọ́lọ̀ bá fi mú àwọn pèjúwe yìí wá fún wa ni wípé pé òun ṣe Islam kò túmọ̀ sí pé kò lówó lọ́wọ́ bí èèyàn bá ti súnmọ́ lọ́wọ́ bá ti gan-an òun náà làdẹ́hùn èyí ó sì ga sí débi wípé àwọn ànábì ọlọ́run ń làdẹ́hùn wọn ga jù àti ìtọ́lọ́run ń ṣe fún wa dáadáa náà ni kódà kí èèyàn máa rìn lọ kí ẹ̀gúngún yàn lẹ́sẹ̀ ọlọ́run ọba yóò fi pẹ̀sẹ̀ rẹ fún yàn ni kí èèyàn lè bá a padà wá lálùkìyàmà lẹ́ni tọ́lọ̀mba tó ti pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ̀. aṣẹ́dùn náà sì bàlá an al'ambiya àwọn tá àdánwò wọn ga jù iná làwọn ànábì ọlọ́run ànábì wa muhammad sallallahu alayhi wa sallam gbogbo àwọn ọmọ rẹ̀ ló pa kò dà lójú ayé rẹ̀ tó fi wá sẹ́kù Fátímà radiyallahu anha wa ardaha Fátímà yìí náà òun náà lẹ́ni àkọ́kọ́ tó filẹ̀ ayé sílẹ̀ lẹ́yìn tá nàbí lọ́tàn sallallahu alayhi wa sallam àdánwò ńlá ni àbí ìsàdánwò ńlá àdánwò ńlá ni lójú ayé rẹ̀ náà làwọn ọmọ rẹ̀ ti ń kú kún òtí dàgbà pọ̀ ashaddu an-nasi sallallahu alayhi wa sallam òun náà ni wọn ò ní ẹnìkan tí wà lìjẹ́nà ṣáájú rẹ̀ lálùkìyàmà ẹni tí yóò kọ́ wà lìjẹ́nà sẹ́ ta ni ó jẹ́ o ànábì wa ni sallallahu alayhi wa sallam náà sì là ń kàtàn rẹ̀ yìí wípé ọmọ kan ṣoṣo nínú àwọn ọmọ rẹ̀ méjèèjì òun náà ló padà ṣẹ́kù kó tó lọ wọ́n á máa lo oṣù kan gbáko nílé ànábì sallallahu alayhi wa sallam tí wọn ò sì ní máa jẹ ju nǹkan kan lọ wọ́n ń pè ní al-aswadan tamuru àti omi àti dàbínú àti tamuru tamọ̀ sí dàbínú àti wàrà màálù wàrà bàkúmi wọn ò ní gbé omi kanisẹ́ nílé ànábì sallallahu alayhi fóṣù kan gbáko gbèsè ayé yẹn ò rọrùn àdánwò yìí pọ̀ anabi wa ń sọ fún Fatima radiyallahu anha ní ìgbà tó ti rí wípé àsìkò ti fẹ́ tó wá pè Fatima kalẹ̀ ó sọ̀rọ̀ kan sí létí Fatima bú ẹkún Fatima bú ẹkún. Aisha àwọn ni wọ́n ti bá ní gba hadith yìí wá kọ́nà bá kó yọnu sí wọn wọ́n wá ní àwọn wá bí Fatima lè rí wípé kí ni ànábì sọ fún ó ní ma kuntu li ufshiya sirra rasulillahi sallallahu alayhi wa sallam ebi èsì ẹni tí ó tún àṣírí ànábì sallallahu alayhi wa sallam ewu làkàì wọ́n jọ wà náà ní pẹ̀lú Aisha ṣùgbọ́n ànábì pé Fatima sọ́dọ̀ ó sọ̀rọ̀ sí létí Fatima bú ẹkún Aisha náà wà níbẹ̀ tí wọ́n bi Aisha ó ń Fatima ẹ̀ ń ṣe ní tọmọ ti bàbá Fatima ní ìní sọ fún ọ anábì tí wọ́n ó tún wá sọ̀rọ̀ míì sí Fatima létí Fatima tún rẹ́rìn Aisha wá sọ fún wa wípé lam arọ farahan aqraba min huzn ṣáájú òní yìí ntí rí àyè ntí rí ṣẹlẹ̀ kan rí kó ṣe wípé èèyàn ń banújẹ́ kò sì pẹ́ kò jìnnà ó sì bẹ̀rẹ̀ sí ní dunnú padà kò pẹ́ síra wọn rárá wọ́n á ní nígbà tí ànábì papòdà tán sallallahu alayhi wa sallam Aisha wa lọ bá Fatima ànábì ti lọ báyìí kí ṣe rántí ọjọ́ sí tí ànábì sọ̀rọ̀ kan sí ilé tí mọ́nà sí i ní tó sọ fún mi nígbà àkọ́kọ́ tí mo fi sunkún yẹn ó náà ní pàǹdàbì ní àárẹ̀ tí mo wà lórí rẹ̀ yìí ìní dìde ń bẹ̀ àárẹ̀ yìí sẹ́ ó náà ní ń bá lọ ẹni tọ́lọ̀ bá ti fẹ́ràn nù ẹni tí ó jà sáájú fún ọmọ ìdé ènìyàn lálùkìyàmọ̀ nìyẹn ana sayyidu waladi adama yawmal qiyamati wala fakhr èmi lásájú fún ma nẹ́bí adam alalkiyama kìí kú sí ti fáàrí òun náà ni àdánwò wa pọ̀ fún débi wípé àárẹ̀ òun náà ló ti sábàbí ikú rẹ̀ ìní dìde Fatima bu ẹkún anábì tí wọ́n á sọ̀rọ̀ mí fún sallallahu alayhi wa sallam ó ní amátàrúbáyì wa anti awwalu ahlu bayti la lahaqan bi àti wípé ìwọ Fátímà òun náà ni ẹni àkọ́kọ́ nínú àwọn ará ilé mi tí ó wà bá mi lọ́n nítorí sọ fún ọmọ rẹ̀ báwọn àwọn ọmọ sì ti kú lójú rẹ̀ Fátímà tó ṣẹ́kù oṣù mẹ́fà lẹ́yìn lílọ ànábì lòun náà lọ sallallahu alayhi wa sallam bí táyé yìí rọrùn ọlọ́ba wa ń sọ fún ànábì bí ò ti rọrùn yìí ó mọ̀ rí wípé àwọn kèfèrí wọn mọ̀ lọ wọn mọ̀ bọ, owó pọ lọwọ wọn ẹjá wò síra wọn nínú àwọn mùmìnì àtàwọn ta ni ọlọ́run bá sínú àrídìkì fún jù àwọn ni táwọn bá fẹ́ kọ́ lè wọn pé tí wọ́n fi máa parí rẹ̀ owó ibi tí wọ́n ti máa rí yẹ ẹnìkan إن الذين كفروا ينفقون أموالهم ليصدوا عن سبيل الله àwọn kèfèrí wọ́n máa náwó wọn láti takùtọ lọ́wọ́n bá fasayunfiqunaha wọn ò níye máa ná wọn ò níye máa náwó yun wọ́n máa ná tààrà thumma takunu alayhim hasra wọ́n sì wá padà kábàámọ̀ rẹ̀ lálùkìyàmù ìsọwọ́ náwó wọn kìí ṣe kéke ṣe bí ìṣọwọ́ náwó wọn tó bù àyà yẹn náà ló mú kí mùsùlùmí rìn ìfẹ́ ìsìláàmù lẹ̀ pé òun tẹ̀ ṣe mọ́gá látijọ́ tóun lóun ti ṣe súnà òun náà èló lẹ ti fóun rí ṣùgbọ́n àwọn ń sìn láwọn kèfèrí yẹn ní kété tí eléyìí tí olóhùn fi ẹ̀sìn ìsìláàmù lẹ̀ dọ́dọ̀ wọn wọ́n ti bá kọ́lé báyìí wọ́n ti bá a mọ́tò wọ́n ti bá láti bá àfi tako tọ́lọ́wọ́n bá ọlọ́wọ́n bá wa ní ẹ̀fí wọn lẹ̀ o ẹjẹ́ wọn máa nà so fẹsẹ̀ yóò fẹ́ kù náà ṣùgbọ́n o thumma takunu alayhim hasra ọlọ́run lóhùn sọ ọ̀rọ̀ náà bó dodo sí ni wọ́n kábàámà rẹ̀ lálùkìyàmà thumma yughlabun wọ́n sì padà borí wọn náà ni walladhina kafaru ila àwọn kèfèrí tẹ̀ ń wò yún tó ń ti bọ́ sí ń gbádùn tó láyé jahannama náà ni wọ́n padà wọ̀ kọ́nà bá kó mọ́ sí wá lọ́mọ jahannam àti ànábì náà ìjẹ́ ohun ènìyàn yóò máa ṣe láti gbà kan sí gbà kejì onú ma wò wípé àwọn kèfèrí yìí sí ah, báwọn la wà lórí ìmọ̀nà sí báwọn ló wà lórí ìsìnà bóòlù ti wá pọ̀ lọ́wọ́ wọn tó báyìí ọlọ́ba wọn sọ fánàbí nínú suratu Ali Imran wípé la yaghurrannaka taqallubul ladhina kafaru fil bilad ìrí ànábì sallallahu alayhi wa sallam má jẹ́ kí lílọ bíbọ̀ àwọn kèfèrí nínú ìlú má jẹ́ ìnira bọ̀ má ó ní ọ̀la láyé ọgọ̀rọ̀ nàk wọ́n ti máa ń lọ àwọn latest cars aṣọ tó ṣe wípé tíyẹn bá wo iye tí wọ́n rà ó ti kọ́lé mi oríṣiríṣi bó ti mọ fi àdìkì wọn hàn láyé ọgọ̀rọ̀ nàk mada taqallubu alladhina kafaru fil bilad wọ́n ti máa lọ kábọ̀ nùlù ah ẹ̀tùrí ní táwọn kìfìrí lọ kọ́ sí àyíbá láyé ọgọ̀rọ̀ nàk yá ayyuhal mọ́jọ́ òkú ẹ̀sìn jẹ́ bọ́ ìrẹ́ tó jẹ́ mùsùlùmí torí wípé kí ni mata'un qalil ìgbádùn díẹ̀ òun náà lọ́lọ́wọ́ bá pè thumma ma'wahum jahannam ibo ni wọ́n padà wọ̀ jahannama wa bi'sal nínú súrà nínú súrà tó Ali Imran ọlọ́run bò fẹ́ kí ẹ̀tàn jẹ ilé ayé kó mumú láyà wa káfí wá gbàgbé alkiyama bal tu'thiruna alhayata ad-dunya wal akhiratu khayrun wa abqa kí ló dé máa fún ilé ayé lọ́lá lórí alkiyama náà nígbà tí alkiyama tó sì lóore ó náà ni ó sì ṣẹ́kù gbogbo gbádùn tiẹ̀ kìí tán síbí aka nínú hadithu tán nabi wa muhammad sallallahu alaihi wasallam sọ wípé ikú wọn dùn ní agbèlè méjì iná àtàlìjẹ́nà wọ́n àmọ́ sọ fáwọn àjẹ́nà wípé ya ahlàlìjẹ́nà khuludun wala mawt ẹ máa bẹ́ẹ̀ títí láíláí kò síkú kankan tí ó mọ̀ yín ya ahlan nar ẹ̀yin ọmọ náà khuludun wala mawt ibẹ̀lẹ̀ yín náà máa bẹ́ẹ̀ ẹ̀yin náà ò ní kú kọ́lọ̀ ká kó mọ́ sí wa lọ́ọ́ máa ná ọlọ́run bá ní nígbà wọ́n bá ń ké ayọ̀ ọlọ́run bá kèfèrí létí ní tí wọ́n mọ̀ sọ náà ni wípé أي الفريقين خير مقاما وأحسن نديا ta nínú àwa mùsùlùmí ta nínú àwọn kèfèrí àwọn táwọn jẹ́ kèfèrí àtàwọn ta jẹ́ mùsùlùmí tá ń pàrọ̀ wà fún wọn ta ní àwọn légbè rẹ̀ dájú lóòótọ́ sí ni irú ilé táwọn kèfèrí ń kọ́ ẹ wò sí irú ìtawà mùsùlùmí tọ́gọ̀ọ̀rọ̀ wa ń kọ́ torí wípé adóníyà fitnatul mu'mini wa jannatul kafir bá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam sọ fún wa nìyẹn ó ní àdúníyá ilé ayé fẹ́ fitnatul mu'mini ibẹ̀ làdánwò kẹfì mu'mini àdánwò ló jẹ́ fún mu'mini sẹlẹ̀ má sẹlẹ̀ má súnmọ́ zina la taqrabu zina má jẹ́wọ́ èlé má parọ́ má mutí oríṣiríṣi àdúníyá sijnu al-mu'min bọ́nà mi sọ̀rọ̀ sijnu al òun náà ni ẹ̀wọ̀n fún mùsùlùmí torí wípé nínú ẹ̀wọ̀n nínú ẹ̀wọ̀n lélẹ́yìí yóò ní ntí ẹni tó wà ń bẹ̀ dìde yóò sì nígbà tí ó jẹun yóò nígbà tó lè mumi wọ́n máa ń wagó fún wọn ni fún wọn lóúnjẹ ó lè bí ń pa òun wọ́n ní aago méje ò tí ó di aago méje kò tó jẹun nígbà tó aago méje tó ń tó wọ́n tún fún fùfù tí ò lọ bẹ́ẹ̀. àdúnyà sí jùnú mọ́mìnì mọ́mìnì ọlọ́ọ̀bá ni nígbà tí ẹ bá rí àlùfáàjà rí òdodo tó yọ fakulu washrabu hatta yatabayyana lakum al-khayt al-abyad min al-khayt al-aswad min al-fajr thumma atimmu siyama ila al-layl nígbà tí ẹ bá ti rí àlùfáàjà rí yọ ẹ oúnjẹ jíjẹ tì ẹ omi mímu tì títí tí ilẹ̀ ó àdúnyà sí jùnú mọ́mìnì tìbí sùyàmù náà nìyẹn kò sẹ́nìkan nínú wa tí ó bọ́ sí kọ̀rọ̀ tí ó wà lọ máa jẹ nǹkan torí wípé ọlọ́run bá ní àgbọ̀dọ̀ jẹun lásìkò yìí látìgbà tílẹ̀ bá ti mọ́ sálfàjà rí yọ títí tí ọ̀run fi wọ̀ ṣíṣe ọlọ́run á mọ̀ kíyèsí mọ́sí rẹ̀ náà á mọ̀ kíyèsí ad-dunya sijnul mu'min wa jannatul kafir wa jannatu al-kafir aljanna kẹfẹ́rì ni ẹnìkan wá ní báwo ló ti jẹ́ lọ́nà wo ni òfin jẹ́ aljanna rẹ̀ àjẹ́nà rẹ̀ ni ìjẹ́lẹ́dẹ̀ ìmùtí kò sí nǹkan kan tó fẹ́ fi gbádùn ilé ayé rẹ̀ sí nǹkan tí wàá wò wípé ah tí ìbá ti ṣe ẹ̀sìn tí ó dá mi lọ́wọ́ kọ́ kí n ṣe nǹkan yìí ìbá ti ṣe kò sí ìròyìn fún yóò jẹ́lẹ́dẹ̀ rẹ̀ yóò ṣe zìnà rẹ̀ yóò ṣe oríṣiríṣi adúnyà sí jùlọ mọ́mí ní jẹ́nà tó lùkàfẹ́ nítorí wọn yẹ kó ṣẹlẹ̀ òun náà ni wípé ẹni tí ilé ayé jẹ́ séjìnù fún yàn kódà kí èèyàn lówó jù bẹ́ẹ̀ lọ láyé sólówó nìkan ṣé aláìní nìkan ní sọ̀sọ̀ yá mọ̀rọ̀ bàbá ni gbogbo wa àjọdọ́gba ń bẹ̀ náà àtẹni tó ní àtẹni tí ò ní àjọpẹ́nu ró ni láti ṣe àárọ̀ títí tí lè sùn òun náà síjìnù ló jẹ́ fún un kèfèrí òun jẹ́ ọ̀sán tó ń tẹ̀ hmm. ayyul fariqayni khayrun maqaman ọ̀rọ̀ tí ó tẹnu kèfèrí jáde ṣé ilé tiwa ló dájú tí ń lọ àbí tí ń lọ dájú tiwa lọ ẹ̀yin náà dáhùn àwọn náà ni ṣe bí àwọn ilégbé wọn ẹ̀yẹn náà ni tẹ́lòmí orí tí ó sì wò wípé ah alùpùpù yàmọ̀ kílẹ̀ ṣẹ̀ ń bọ̀ sọ náà òun ó ní owó táyé yìí ẹ sọ èyí ṣebí ó dìgbà tá a bá dọ̀n náà wà ahsanu nadiya ta ló sì lóore jù ní ibùjókòó ìtumọ̀ ọ̀rọ̀ yìí ni wípé tí ìjókòó bá pa àwọn àtìyìn pọ̀ ta ni ìmọ̀ jẹ́ ni iyì jù nígbà tá a bá jọ jókòó papọ̀ lódodo tá a bá wo mùsùlùmí a lè wo wípé aṣọ tó wọ̀ kò tó aṣọ táwọn kèfèrí wọ̀ àbí kó tiẹ̀ jẹ́ wípé ṣòkòtò rẹ̀ tí ò tí ò kọjá kókósẹ̀ yẹn òun náà wọ́n fi wọ́n fi máa dá yàtọ̀ láàrin àwọn èèyàn tó pọ̀ tó jókòó gbẹ̀rẹ̀ rí wọn àwọn nìyẹn wọ́n á ṣànú nàdíyà táwọn àti ìbájọ́ jókòó láàyè kan ká ní ìmọ̀ jẹ́ ni ìjù láàrin wa sáwọn làbẹ́yìn wọ́n mọ̀ fi àwọn nǹkan ní ilé ayé wọn wọ́n mọ̀ ti ṣe fáàrí ọlọ́run bá wá ń sọ fún wa wípé وكم أهلكنا قبلهم من قرن هم أحسن أثاثا ورئيا mélòó mélòó láti parun nínú àwọn tó ti wá ṣáájú wọn àwọn tí wọ́n tún wá ṣáájú wọn tá a parun yìí hum ahsanu atasan wàrí ìyá hum ahsanu atasan wàrí ìyá àwọn tún gbádùn jà wọn lọ dúkìá tí wọ́n tún pọ̀ ju tàwọn eléyìí lọ. ọlọ́ba ntí ń tọ́ka sí ni wípé n tó fi mú káwọn èèyàn tó ti bí dúkìá wọn ti pọ̀ lówó owó wọn pọ̀ ju ti yín lọ àwọn ọmọ tẹ́yìn ti ń ṣe fáàrí ó tún pọ̀ ju ti àwọn ọmọ tí àwọn tì ó pọ̀ ju ti yín lọ tó ń ti bẹ́ẹ̀ náà àpàwọn ọ̀run náà ni hum ahsanu asatan wariya. àwọn kèfèrí wọ́n jẹ́ ní tí máa sọ wípé wa qalu nahnu aktharu amwalan wa awladan wa ma nahnu bi mu'azzabin dájúdájú àwọn jẹ́ ní tó pọ̀ ní owó owó pọ̀lọ wa bákan àwọn ọmọ tá a bí wọn èso kékeré wọn pọ̀ torí di eléyìí wa ma nahnu bi mu'azzabin wọn ní fìyà jẹ ẹ̀tàn jẹ ilé ayé yẹn pẹ̀lú àwọn nǹkan ní wọn tọ́lọ̀ bá fún wọn yẹn òun náà ni ó ti sábà rí orí ibu wọn ìtọ́lọ̀ bá ṣe ń fẹ́ káwọn mùsùlùmí kásàkíyèsí rẹ̀ ká sì mú lẹ́kọ̀ọ́ náà ni wípé gbogbo bí ipò tá a bá wà bá ṣe rí wọ́n kìí sọ ní ó jíwèé ibi tá à lọ ibi tá a dé sí lálùkìyàmà òòrí ṣe láyé ani anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní tó bá di gbọ́n tó bá di gbẹ́ndẹ̀ alkiyama ẹni tí ó tálákà jùlọ alìjẹ́nà ọkùnrin kan ni wọ́n mú wa ọlọ́run bó wa sọ fún wípé lọ wà alìjẹ́nà yóò ní yóò wà lọ yóò padà yóò ní ìwọ olúwa ẹlẹ́dàá mi alìjẹ́nà ti kún torí pé gbogbo ọ̀kan yóò sáré pé ó ti kún náà ni gbogbo ọmọ báyọ̀ lójú rẹ̀ pé ah kò sí àyè mọ́ náà jẹ́ náà yóò tún padà wá olúrẹ̀ dà kò sí àyè mọ́ bẹ́ ọlọ́run bó tún sọ fún wípé a ní ọlọ́wà jẹ́ náà tí tún padà yóò tún wòye sí ndí ń lọ rà kò sí àyè mọ́ náà jẹ́ náà yóò tún padà wá tí fi wá di wípé yóò mọ̀ sọ fọ́lọ̀ pé atẹ́sítẹ́sì òbí ọba aláàánú jùlọ ni ọ bọ́ sí òun fi mí ṣe yẹ̀yẹ́ ìwọ̀nú ẹlẹ́dà mi lọ́ọ̀bá ni à lọ wà jẹ́nà yẹn torí wípé in tí ó ṣe déédéé ilé ayé lọ́nà mẹ́wàá yóò máa jẹ́ tiẹ̀ ń bẹ wọ́n á jí kó yé wa wípé ẹni tí ó kàlákà jù lálìjẹ́nà nìyẹn ẹnìkan wọ́n mú wa lálùkìyàmẹ́ nínú hadithu mi ẹni yẹn onáà lẹni tí ó jẹ́yà jù láyé ọlọ́run bó wà ní ẹ̀fíṣà àlìjánná fún sẹ́jọ́ aya kẹtún yọbọdè torí pé ọmọ àlìjánná lẹ́nu yẹn wọ́n fi sàlìjánná wọ́n sì yọbọdè ọlọ́run bó wà bíi pé ǹjẹ́ ó jẹyarí yóò ní rárá ìwòlú ẹ̀ẹ́dà mi wíwọ àlìjánná sẹ́ fún sẹ́jọ́ àyà ó sì ti gbàgbé gbogbo ìyà tó jẹ láyé gbogbo àwọn ẹ̀rí yìí mú wa mọ̀ wípé káwọn fojú sun àlùkìyàmọ̀ káyé máa fi gbogbo ọkàn sí gbogbo ọkàn wa ká máa fi sílẹ̀ ayé wọ́n ti wá mú ọkùnrin míì náà wá eléyìí ń tiẹ̀ àtòjìjì alákọ̀ọ́kọ́ ni gbogbo ilé ayé tiẹ̀ ìgbádùn ni lọ́tún lọ́sì kó mọ́yà wọ́n wà ní ẹ lọ fi sínú ọ̀nà torí pé ọmọ ẹ̀nà ni iṣẹ́ ọmọ ẹ̀nà ló ti láyé tó ń tipa fún lówó ṣe pé owó rẹ̀ yẹn kò sàǹfààní fún un tẹ́lẹ̀ náà kò sẹ́ni tí ó mú kankan dé sáré inú wa wọ́n wà ní kún yọ jáde sójẹ́ gbádùn rí láyé yóò lòun ọ̀gbádùn rí ìṣẹ́jú àyá náà wọ́n ra sínú náà yẹn ó sì gbàgbé gbogbo gbádùn rí ọlọ́ọ̀bá ni bal tuhibbuna ẹ̀sìn ń pa àlàákìrọ̀ tí ó sẹ́kù ẹ̀ ń pa tì àlàájìlà ọlọ́run bá fi ròyìn ilé ayé pé nǹkan tí ó tàn ní mata'un qalil thumma ma'wahum jahannam wa bi'sal mihad wa kam ahlakna min qablihim wa kam ahlakna qablahum min qarnin hum ahsanu asasan wa ri'ya àwọn ẹni ìsáájú àwọn kèfèrí tí wà nẹ́bì àti àwọn ẹ̀yin tẹ́ jẹ́ mùmí tẹ́mọ̀ ké Kùránì sí létí tẹ́mọ̀ ké Kùránì sí létí tó mọ̀ sọ fún yín wípé ta ló lọ́lá jù náà àwọn méjèèjì àwọn kẹ́ ti wá ṣáájú wọn àwọn lówó ju àwọn eléyìí lọ wọ́n ní àwọn ọmọ tó pọ̀ ju àwọn eléyìí lọ àti pa wọn ìtumọ̀ rẹ̀ ó náà ní wípé ó rọrùn pọ̀ fáwọn ọlọ́run bá láti pa àwọn eléyìí náà ẹ mọ́jọ́ kó tẹ̀jẹ̀ báyìí قل من كان في الضلالة فليمدد له فليمدد له الرحمن مدا ọlọ́run bá ní sọ fún wa man kana fi dalala ẹni tó bá wà nínú àánú látàrí wípé wọ́n pè wá sídìí ìmọ̀nà ó ní ọ̀gbọ́n ó ní ìsìnà yẹn ló tẹ́ òun lọ́rùn torí pé òun rí sínà gẹ́gẹ́ bí ìmọ̀nà ní láyé ń tẹ̀ sóhun òkúkú gbà mà kọ̀kọ̀ gbọ́ òun òkúkú gbà náà kan gbọ́ kò gbà àlìjánà kan gbọ́ àwọn amòmìnir la gba gbogbo eléyìí gbọ́ alladhina yu'minuna bil-ghayb wa yuqimuna as-salah wa mimma razaqnahum yunfiqun àwọn ògbà gbogbo yìí gbọ́ qul man kana ẹni tí ń bẹnu àánú látàrí wípé kó fi mana sọnà. falyamdode lahu rahmanu madda inú àánú tó wà yẹn ọlọ́ọ̀ba yóò sì máa sí àwọn ọ̀nà àánú yẹn yóò túbọ̀ máa yá sí fún un yamdode lahu rahmanu madda yóò túbọ̀ máa sinà sí ni. ṣé aljaza'u min jinsi al-amal náà ni nínú ẹ̀yà irúfẹ́ tí yẹn bá ṣe náà lọ́lọ́wọ́ fi sàn yẹn lẹ́sàn ẹni tó ṣe wípé wọ́n ń pè wá sí di oríire wa idha qila lahum la tufsidu fil ard qalu innama nahnu muslihun wọ́n fà wọn létí ẹ mú màá sì bàjẹ́ mọ́ lókè pẹ́ ẹ wá dìmú mi ní kẹgbọ́n lọ́wọ́ bá tọ́kẹ́ sí rírí innama nahnu muslihun ní tí ó gbòdì lẹ́nu kẹfẹ́ rí nù àwa gẹ́gẹ́ là ń ṣe dáadáa ṣé ẹ̀yin ẹ̀yin sanra ń jẹ ni ọlọ́ba ni alá innahum humul mufsiduna walakin la la yash'ur qul man kana fi ad-dalalati falyamdud lahu ar ewu bọ́rọ̀ ọba ti ń lo àwọn gbólóhùn kò sọ wípé falyamdud lahu Allahu madda ó ní falyamdud lahu rahmanu madda aláàánú ni ìkẹ́ àti àánú ń bẹ lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹni tó bá lẹ́tọ̀ sáànú yóò sáànú rẹ̀ ẹni tó bá sì lẹ́tọ̀ sí ìyàwó jẹ́tẹ̀ inna rabbaka shadidul iqabi wa innahu laghafurur rahim ọlọ́run bá ní àánú yẹn yóò máa sọnù yóò máa dìdò nínú àánú títí títí hátà ìdàrọ́ àwòmá yóò àdó ni. ìmọ̀ làdáàb wà ìmọ̀ sáà títí títí tí wọ́n fi wá padà wá rí ní táwọn ọlọ́run bá ti ṣe ládéhùn fún wa. ìmọ̀ kó jẹ́ ìyà tí ó ti jẹ wọn látàyé àwọn olùmọ̀ nípa tafsir wọn ni ìmọ̀ làdáàb ìtumọ̀ rẹ̀ òun náà ni wípé nínú ogun eléyìí táwa mùsùlùmí tá bá wọn kèfèrí jà tí mùsùlùmí tọ́lọ̀ bó ti fún ní ṣẹ́gun lórí kèfèrí mélòó mélòó kèfèrí wọn pa lógun gbádà mélòó mélòó kèfèrí wọn pa lógun àwọn ogun tá Muhammad sallallahu alaihi wasallam jà ìjìyà lọ́lọ́ bá ti ṣe fún wọn látàyé gbogbo mùsùlùmí tó bá ti pa àlejò ogun ọlọ́ba ń sọ fún wa nípa àwọn èèyàn wala tahsabanna alladhina qutilu fi sabilillahi amwata má lọ máa rò wípé àwọn tí wọ́n pa sójú ọ̀nà ọlọ́ọ̀ba pé òkú ni wọ́n o bal ahya'un 'inda rabbihim yurzaqun ààyè ni wọ́n wà lọ́dọ̀ Olúwa ẹlẹ́dàá wọn sísè ń rọ̀ wọ́n lọ́rọ̀. wọn náà bá wa ní nígbà tí ìyà eléyìí tí yóò jẹ wọn tó bá ti bẹ̀rẹ̀ sí ní jẹun wà ìmọ̀ sáà hẹ́tà rọ́ àwọn máa yóò àjò ìta ti sàdéhùn fún wọn tí wọ́n máa ń pè ní rọ́ látàyè yẹn náà ni ní ti tó máa ń pè wá sí fún àwọn tó máa ń pè àwọn kèfèrí wá sí di Islam gba Islam kò lè bàálà tó bá kú lórí tó ń ṣe yìí iná náà ló wọ̀ sẹ́mo wípé ìtọ́lọ̀ bá ti ṣe ládéhùn fáwọn tó bá takò tiẹ̀ níná ṣùgbọ́n tó bá ń sọ bẹ́ẹ̀ fún kèfèrí kí ni kèfèrí ó sọ láyé pé ẹ̀yin gangan ilẹ̀ mọ̀bí tẹ́ wọ̀ àwọn mọ̀bí táwọn wọ̀ ọ̀run rere làwọn wọ̀ ṣùgbọ́n nígbà tó ìyà yẹn tó bá wá ti dé tí gbẹ̀ndẹ̀ àkìyàmọ̀ tí wọ́n ń pè ní ọ̀rọ̀ yẹn tí wọ́n bá ti rí pé òdodo ni pé ha afẹ́tẹ́hìrún hàdà am antum la tubsirun ọ̀rọ̀ tí wọ́n mọ̀ sọ fáwọn ọmọ nánu nígbà tó bá wọ̀ náà tán torí pé gbogbo ẹ̀ nígbà tẹ́ wà láyé ẹni dání inú náà tún wáyé afẹ́sẹ́hùn àádá ṣe dánà tún lè léyìí o a máa ń tún látò fúrú torí pé wọ́n ikú gbogbo nǹkankan gbọ́n àfin táwọn bá rí àwọn mùsùlùmí làmọ́ gbá ìntàrí gbọ́ nígbà ìpòdòdó ni ọlọ́run bá nísìn sọ fún wa kìí sì parọ́ ìránṣẹ́ rẹ̀ ló ń fún wa níròyìn rẹ̀ kìí ṣe onírọ́ sallallahu alayhi wa sallam فسيعلمون من هو شر مكانا فسيعلمون من هو شر مكانا وأحسن وأضعف جندا nígbà tí wọ́n bá rí ìyà tí gbèndé alkiyama dé tí wọ́n wàwó bí alkitab wọ́n gbé tírà kalẹ̀ ìwé tí ó ń kálukú tó fọwọ́ ara rẹ̀ kọ́ látàyé nígbà tí bá rí tí ó máa sọ wípé máa lè hadhal kitabi la yughadiru saghira irú tírà wo ni àti kékeré ẹ̀ṣẹ̀ wàlá kẹbíirọ àti nílá rẹ̀ kò sí kankan tí ó gbẹ̀yìn gbogbo ẹ̀ náà ló wà ń bẹ wọ́n jẹ́ kó máa àmìlò hàbìrọ̀. nínú sọ́ọ̀tún nábà ọlọ́ọ̀bá ń sọ fún wa wípé إنا أنذرناكم عذابا قريبا دجدجوا a ti kìlọ̀ fún yín ìyá kan kó súnmọ́ anabi wa sallallahu alayhi wa sallam ó sọ fún wa ó ní bu'ithu ana wa sa'atu kahatayn ọlọ́run bá gbé mi dìde èmi àti gbíǹde alkiyama báyìí láti rí alkiyama à ń jìnnà ọlọ́run bá ní innahum yarawnahu ba'ida wa narahu qariba àwọn rí pé in tó jìnà ni ọlọ́run bá ní àwa sì rí pé in tó súnmọ́ ni inna anzarnakum adaban qariban ìyà yẹn súnmọ́ o ẹ̀yin mùmínì à ń kìlọ̀ fún yín kẹ́lí bá gbọ́ kẹ́yìn má bàa jẹ́ni tí ó jẹ́yà kọ́nà bá kọ́ mọ́ ti wá lẹ́nìyà ẹ̀yin kẹfìrí sẹ́yìn náà sẹ́ǹsì náà tó ìyá ń bẹ́ o inna anzarnakum adaban qariba ọlọ́ba ni yawma yanzuru al-mar'u ma qaddamat yadahu lọ́jọ́ wo ni ọjọ́ tí èèyàn tí ó wo tí òun ti tì síwájú nínú iṣẹ́ gbogbo ẹ̀ náà sì ni ọlọ́ọ̀ba yóò sì bá mú wa wala yadhlimu rabbuka ahada tí yẹn bá wọn wo nǹkan tó ti tìtìwájú pàápàá jùlọ tí kèfèrí bá ń wo tó ti ṣe nínú ṣe kèfèrí nínú takotọ lọ́n nínú gbógun tàwọn mùsùlùmí nínú ìnáwó rẹ̀ sójú ọ̀nà ìṣẹ́bọ tí wọ́n ti padà kábàámọ̀ rẹ̀. yawma yanzuru al-mar'u ma ويقول الكافر ويقول الكافر يا ليتني كنت ترابا انتي واتنو كفيري جادي لو جونا لون كلهم باكو مجيبوا يوتنو وجادي لو جونا يا ليتني كنت كنيو كنت ترابا اه ايسي torí wípé ọlọ́run bá sẹ́ kìí sálábòsí àwọn ẹranko gan àwọn dágbà ọlọ́run bó gbẹ̀san fún wọn ẹranko tó kẹranko kejì láyé ọlọ́run bá yóò gbẹ̀san fún lálùkìyàmù nígbà tó ń bá gbẹ̀san fún gbogbo àwọn ẹranko yẹn tán yóò wà ní kí wọ́n dé pẹ̀ padà tí kèfèrí bá lélẹ̀ yìí yà á laytani yà á laytani kuntu turaba. wọ́n ká wálé mi náà lọ jẹ́ ẹranko bíi àwọn ìtọ́nà bàbá tó sọ di ìpè yìí yá lẹ́yìntà ni kìí ṣe tèmi náà sì ń di tòrọ́ bá sì ń di ìpè lónìí. inna anzarnakum adaban qariban ilé ayé nìyẹn lè ti ṣe àtúnṣe ilé ayé yẹn náà ni tó bá ń kí àwọn àyà yìí sáwọn kèfèrí létí àwọn atígbọ́ wọ̀nyí gbọ́ wọ̀nyí ronú àwa mùsùlùmí òun náà lọ́lọ́ba ń han wá létí yìí o níjọ́ wo níjọ́ tí kẹfìrí ó mọ̀ sọ wípé ya laitani kuntu turaba. ọlọ́run bá ní nígbà tí àwọn kẹfìrí tí wọ́n bá rí ìyà tí wọ́n bá sì rí ìgbéǹde àlùkìyàmọ̀ tó bá dé wọ́n máa sọ wípé fasaya'lamuna man huwa sharrun makana. فسيعلمون من هو شر مكانا وأضعف جندا ìgbà náà ni wọ́n mọ ẹni tí ó jẹ́ sharrun makanan ẹni tí ààyè rẹ̀ tó burú jù ṣebí láyé wọ́n ń wà wá mùsùlùmí wípé àwa kí la nínú owó gan wọ́n ń ṣe fáàrí sí wa nípa nǹkan tí wọ́n ní nínú arziki àti nínú ọmọ tọ́lọ̀ bá fún wọn àti oríṣiríṣi nínú àwọn obìnrin ṣùgbọ́n tó bá jẹ́ alkiyama fasayalamuna man huwa sharrun makanan wa ad'afu junda. إن الذين كفروا بآياتنا سوف نصليهم نارا ọlọ́run bá ń sọ fún wa nínú sọ́rọ̀tù nìsá dájúdájú àwọn tí wọ́n ti kèfèrí sí àyà àwọn ọlọ́run sawfa nuslihim naro á padà fìyà jẹ wọ́n ìyàwó ìyà ìgbà yẹn ni kẹfìrí náà ni ó dáàmà man huwa sharrun makanan wa ad'afu junda àti ẹni tí ọmọ ogun rẹ̀ lẹ́jù àwọn àwọn wò bẹ́ẹ̀ láyé àtòjìjẹ́ ni wọ́n mọ̀ wò bẹ́ẹ̀ lálùkìyàmà innal kafaru bi ayatina ma yu'aduna nìyẹn o àdéhùn tọ́lọ̀ bá ti fáwọn kẹfìrí nìyẹn sawfa nuslihim naro كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب gbogbo ìgbà tí awọ wọn tó bá di ti ń jóná tán ọlọ́run bá ní á sì máa sọ àwọn awọ yẹn dọ̀tún fún wọn. àwọn modern science ó jẹ́ ká mọ̀ wípé òun náà jẹ́rìí táyà yìí ṣé bá ti sọ fún wa kalẹ̀ ní tó ti lé ní 1400 years ago modern science wọ́n sọ fún wa nínú physiology wípé awọ tó lékè wà tó lékè àbí àwọn anatomist òun gangan òun náà ni ìmọ̀ ní feeling ní ìsìn tó wá fi nǹkan àyàn ó la pé awọ yẹn tó lékè yẹn wà ń bẹ̀ lójú o pé nǹkan ha ọ wọ́n ní tó bá ti sí tòkè kó èyí tó wà lábẹ́ kìí mọ fílẹ̀ kìí ọkùn gangan kọ́ ní mọ́ gbòòrò àbúrú tí máa ń ṣe tí máa ń kàn yín. ọlọ́ọ̀bá ti ti wá sọ fáwọn wípé innal ladhina kafaru bi ayatina sawfa nuslihim naro táwọn ọmọ bá ti ń jóná baddalnahum juludan ghayraha a mọ̀ sọ àwọn yẹn dọ̀tún ni a mọ̀ sọ dọ̀tún ni kí ló fà liyadhuqul azab kí wọ́n tún lè máa tọ́yà yẹn wò kọ́nà bá kọ́mọ̀tì wa lọ́ọ́ máa nígbà tí kèfèrí bá rí léyìí nígbà tí iṣẹ́ yóò àmọ́ sọ wípé Rabbirji'un la'alli a'malu salihan fima tarak ìwòlú ẹlẹ́dàá mi irji'un dá mi padà ní tí kèfèrí mọ̀ sọ lálùkìyàmà nìyẹn rabbi irji'un la'alli a'malu salihan fima tarak bóyá yín tẹ̀ sí dáadáa ilé ayé tí mo fi sílẹ̀ tẹ́ bá dá mi padà síbẹ̀ kí n tún lọ sí dáadáa ju bí mo ti ṣe ní èyí tẹ́ fún mi one chance sì lọ wà iná lọ́lọ́ba fi ń ké fún wa tí fi ń sọ fún wa nínú àyà tó pọ̀ ní inna anzarnakum adaban qariban ọlọ́run bá wá ní wayazidu na alladhina ihtadaw huda ó ti sọ tàwọn aláìgbàgbọ́ pé ìsìnà wọn yóò ma lékún sí ni wọ́n ma sọnù sí ni torí pé ìsìnà yẹn tẹ́ wọn lọ́rùn wọ́n pè wọn wọ́n ní ìsìnà ló làwọn fẹ́ kò sí wàhálà ọlọ́run bá náà ó sì fi wọn kalẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwa ta je jẹ́ mùsùlùmí ويزيد الله الذين tẹ́dà òhúdà àwọn tí wọ́n fi ìmọ̀nà sọ̀nà ọlọ́ọ̀bà yóò tún máa ṣàlékún mọ̀nà fún wa ni torí wípé èèyàn lè máa wò náà kí ló dé tó náà bá nínú gbogbo sọ láti dábàá sí bákà kọ̀ọ̀kan ní ìṣúrọ́tù fàtíà àwọn ọmọ ìṣàdúrà wípé ihdina siratal mustaqim fi wá mọ́ ọ̀nà tó jágara ọ̀nà tó tọ́ àti ìtumọ̀ ọ̀rọ̀ yẹn ni wípé siratal mustaqim yẹn siratal mustaqim àlékún rẹ̀ àlékún rẹ̀ kìí sí nǹkan kan sí ó ní òpin ọlọ́run bá mọ́ sàlékún ìmọ̀nà fáwọn olùgbàgbọ́ òdodo nínú suratul an'am ọlọ́run bá sọ fún wa nípa àwọn ànábì rẹ̀ ó bẹ̀rẹ̀ pẹ̀lú ànábì ibrahim wa idh ibrahim li abihi azara atattakhidhu asnaman aliha lẹ́yìn náà ó ní wa wahabna lahu ishaqa ó tún sọ wa ayuba wa zakariya wa yahya ó dárúkọ àwọn ànábì ibi táwọn lọ ní wípé ọlọ́run bá wa ní ulaika alladhina hadallah àwọn ànábì tá a ti dárúkọ fún yìí ulaika alladhina àwọn òyìn ní àwọn tí ọlọ́run ti fọ̀nà ó wá ní fabihudahu muqtadi in ẹ̀yin náà ẹ máa wà àwòkọ́ṣe rẹ̀ olóògbé wa sọ fún wa wípé fàbíhì mọ̀kọ́sádì kò ní àwọn èèyàn yẹn gangan ní kẹ́ máa wà àwòkọ́ṣe ó ní fàbíhùdáhùn lèmádà lèánà alhuda hàdà hudan wáhid wàlhúdà mìnàlá ìmọ̀nà yẹn ọ̀dọ̀ náà bá ló ti wá èèyàn tí ó ń fi ojú ọ̀nà yẹn ṣe mọ̀nà ó lè ṣàtúnṣe àṣìṣe rẹ̀ ọlọ́run bò fẹ́ káwò kọ́sẹ̀ inú òfin máa sọ fún wa wípé fàbíhì mú ẹ̀kọ̀tàdì ó wá ní fàbíhù dáhù mú ẹ̀kọ̀tàdì ká ní pé ó fẹ́ ní ká mọ wà kọ́sẹ̀ wọn láì mọ bìkítà kò bá ti sọ bẹ́ẹ̀ nínú sọ́rọ̀tù nínú mọ̀mtáhínà tí ń sọ fún wa wípé illa qawla ibrahim aliyabi laqad kana lakum uswatun hasanatun fi ibrahim àwòkọ́sẹ̀ rere ń bẹ fún yín lára annabi ibrahim ni wọ́n sọ fún wa pé àyàfi ìgbà tá nàbí Ibrahim ń sọ fún bàbá rẹ̀ àtàwọn èèyàn rẹ̀ wípé inna bura'u minkum wa mimma la astaghfirunna lak nígbà tí ànábì Ibrahim sọ fún bàbá rẹ̀ wípé mo fọlọ́n búra sí ń tọrọ àforíjì fún wa bàbá mi àwọn olùmọ̀ wa ní ẹ̀kọ́ tó náà bá ń kọ́ wa ń bẹ̀rù ó ní wípé al-iqtida'u bil manhaj la bil ashkhas al láàbì ashkhas ìmọ̀ wà àwòkọ́sì èèyàn ti àwòkọ́sì tá a fẹ́ máa wà àwòkọ́sì yẹn àwòkọ́sì ojú ọ̀nà ni manhaj as-siratul mustaqim ni kìí ṣe àwọn èèyàn tí wọ́n ń wà lórí ìmọ̀nà yẹn torí pé èèyàn làwọn wọ́n lè ṣàṣìṣe anabi ọlọ́run ibrahim máa annahu khalilur rahman tó ti wípé khalilur ọlọ́run tó ṣàṣìṣe àbí òṣàṣìṣe kódà àwọn olùmọ̀ ní anabi ibrahim ó kó sínú ọ̀rọ̀ mẹ́ta wọ́n ní ọ̀kan nínú àwọn ọ̀rọ̀ tánàbí sànù ọlọ́ọ̀bá ní nígbà tánàbí ibrahim tí àwọn èèyàn rẹ̀ ń bi léèrè man fa'ala hadha bi alihatina innahu lamina ad-dallin kalu sile isawun sawa qalu sami'na fatan yadhkuruhum yuqalu lahu ibrahim ó dàbí kálọ́kùnrin kan wà kí máa dákọ̀ àwọn òsà yìí pé làkìdánná ọ̀sánàmù wàláì láàmù ń bẹ̀yẹn láàmù pátàmì mú fọ́lọ́n búra sí in déètì sáwọn òsà yìí làkìdánná ọ̀sánàmù ọkùnrin kan wà tí máa halẹ̀ nípa àwọn òsà yìí wọ́n bá mú wa àǹtẹ̀ fàáìtà hádàbí àlíhàtìnà yá Ibrahim síwọ̀lẹ̀ Ibrahim síwọ̀ ló fi àwọn nǹkan wọ̀nyí sáwọn òsà wa eléyìí tó tóbi jù láàrin wọn ó sì fi ilẹ̀ ń tẹ̀ kò wúlẹ̀ sáláàkè eléyìí tó tóbi jù yìí ló ṣe ẹbí lèrè nkánú yẹn tẹ̀ kò ní sẹ́wọ̀n pé irọ́ ni kìí sóun lè sálùsẹ̀ gangan anabi Ibrahim ṣùgbọ́n maslaha wà ń àtúnṣe in uridu illa al-islaha mastata'tu wa ma tawfiqi illa billah iná ló fa ẹ̀rú tó mọ̀ bá àwọn anabi ọlọ́run lálùkìyàmọ́ náà àwọn náà kú sáwọn ìṣẹ̀ kọ̀ọ̀kan àwọn olùmọ̀ nípa ẹ̀sìn wọ́n ní ànábì Ibrahim oríṣi irú àwọn kan báyìí ṣẹlẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ọ̀kan nínú rẹ̀ ní èyí tá a mú wáyìí ọlọ́run bá wa ń sọ fún wa wípé fàbíhìmù fàbíhùdáhùmù yàpàtàdì àwọn ànábì ọlọ́run ọba kan ti ga tó òun ọlọ́run ọba kò ní ká wá òkọ́sí wọn tààràtà bí ìbá ti pé ká wá òkọ́sí bí wọ́n ti fi ìmọ̀ nà sọ̀nà lápòjúwe gẹ́gẹ́ bí annabi ibrahim bí tí ń sọ fún bàbá rẹ̀ wípé inna bura'a'u minkum wa mimma ta'buduna min dunillah albara'atu min ash-shirki wa ahlihi èmi mọ́ pámọ́sẹ̀ kú lọ́dọ̀ yìí àti níbi gbogbo dẹ́ǹdẹ́ fífún lẹ́yìn ọlọ́ wa níta fi lọ síbẹ̀ nìyẹn ọlọ́run bá fẹ́ yóò mọ̀ sàlékún mọ̀nà fáwọn olùgbàgbọ́ òdodo ni والباقيات الصالحات خير عند ربك ثوابا والباقيات الصالحات àti pé àwọn ẹsẹ́ rere tí máa ṣẹ́kù ìyàpọ̀ ẹnu ń bẹ láàrin àwọn mufassirun ما هي الباقيات الصالحات afáwa ibn Mas'ud àti Sa'id ibn Jubair wọ́n ní wípé albaqiyatu salihat as-salawatul khams òun náà ni àwọn sọláàtì wákàtí maram ẹ máa ń ṣe sọláàtì yín dáadáa òun náà ni ó ṣẹ́kù nǹkan tí máa ṣẹ́kù fún yẹn tí yẹn máa dé bá lálùkìyàmà ní dáadáa ni wọ́n ń pè ní albaqiyatu as-salihat apá kan nínú àwọn olùmọ̀ nípa tafsir wọ́n ní albaqiyatu salihat àwọn náà ni àwọn gbólóhùn márààrún subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar wala hawla wala quwwata illa billahi al-aliyya wọ́n láwọn gbólóhùn márààrún yìí òun náà ni albaqiyatu salihat nínú ọ̀rọ̀ tí ó wọ́n tún wà nínú ọ̀rọ̀ tí amirul mu'minin Usman ibn Affan ṣùgbọ́n àwọn olùmọ̀ nígbà tí wọ́n bi Sheikh Ibn Uthaymeen nípa ìtumọ̀ al-Baqiyatus Salihat wọ́n ní ó kárí àwọn gbólóhùn márùn-ún ta sọ yìí bákan náà gbogbo dáadáa síyàn bá mọ̀ dáadáa torí pé àwọn dáadáa yẹn náà ni èyí ó mọ ẹran kan pé kí n ti ṣe jù bẹ́ẹ̀ lọ nígbà tó bá dàlùkìyàmà lọ́jọ́ tí لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم ọjọ́ wo ni ọjọ́ kan ni tó ṣe wípé àti owó àti àwọn ọmọ wọn ò lè ṣèyàn láǹfààní àyàfi ẹni tí ó bá gbé ọkàn tó mọ́ tó gbé pàdé ọlọ́run wọ́n ní gbogbo sẹ́rẹ̀ẹ́rẹ́ ló ti kó sínú albaqiyatu salihat nínú oṣù Ramadan wọ́n fẹ́ kí a ti àwọn dáadáa pamọ́ sínú àwọn ọjọ́ yìí láwọn dáadáa tí èyí ó padà lọ bá lálùkìyàmà وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار gbogbo ìgbà tọ́lọ̀ bá sọ pé tó bá sọ̀rọ̀ nípa ìmánì ìmá sọ̀rọ̀ nípa mímọ̀ ṣiṣẹ́ tọ̀ وبشر الذين آمنوا kò sọ wípé wabashiril ladina amanu anna lahum wa amilu salihat nínú àwọn al-a'malu salihah òun náà ni al-baqiyatu as-salihat àwọn dáadáa tí máa ṣẹ́kù fún yàn lálùkìyàmà gbogbo nǹkan míì yóò kó bá yàn ní lálùkìyàmà tó bá ti yẹ ní al-baqiyatu as tó fi jẹ́ wípé gbogbo bí yàn bá ti ń wá bí ilé ayé yẹn náà ó sì da bí ó sì lówó lọ ìyẹn ò gbọ́dọ̀ gbàgbé kí ni o mímọ di albaqiyatu salihatu náà papọ̀ máwọn ẹ̀rù téèyàn ń gbé lọ sálùkìyàmà ní dáadáa. ọlọ́run bá sọ wípé almalu walbanuna zinatul hayati dunya walbaqiyatu salihatu nínú Qur'an látòkè dílẹ̀ àyà méjèèjì yìí ni ọlọ́run bá ti dárúkọ al-baqiyatus salihat eléyìí tó wà nínú suratu Maryam yìí bákan náà eléyìí tó wà nínú suratu suratul Kahf al-mal wal banun zinatul hayatid dunya àti owó àti àwọn ọmọ nǹkan ọ̀sọ́lé ayé lásán ni wọ́n jẹ́ ọlọ́run bá sì ti fẹ̀fẹ́ àwọn nǹkan méjèèjì yìí sí wa lọ́kàn zujina lilnas hubbu shahawat minan nisa wal banin wal qanatir al muqantara ọlọ́run bá wá fi àwọn obìnrin sí nọmba wán wípé a ti ṣe lọ́sọ̀ fáwọn èèyàn mímọ nífẹ̀ẹ́ sí ìfẹ́ àwọn ìfẹ́kùfẹ́ ọ̀kankan nínú kíni nínú minan nisa àwọn obìnrin àtàwọn ọmọ nílé ayé gbogbo wàhálẹ̀ ẹlòmíì láti bẹ̀rẹ̀ rẹ̀ tẹ́ bá wò dópin rẹ̀ báwọn ọmọ rẹ̀ ó sáti jẹun bí wọ́n ṣe gbáyé gbádùn bí wọ́n ṣe lọ skul tó dá bí òun gan bí ó ṣe rí ilé tó kọ́ ní ilé tó dá tí ó ṣe rí gbé mọ́tò tó dá bí ó ṣe rí gùn gbogbo àwọn nǹkan tó jà jù lọ́dọ̀ tiẹ̀ nìyẹn alibaki yasu sọ́ọ̀lì ha tí yóò sẹ́kùn fún lálùkì yá màbí àkùnrin tirẹ̀ wọ́n ní tó fa nìyẹn tó náà bá fi mú méjèèjì papọ̀ alimali walibanu zinatul hayati dunya wọ́n dólẹ́gbẹ̀ kan walibaki yasu sọ́ọ̀lì ha tún dólẹ́gbẹ̀ kejì torí pé ìyẹn òun ni yóò sẹ́kù lálùkì yá mà lọ́jọ́ wo lọ́jọ́ ni tó ti wípé yafirru al-mar'u min ìyẹn ò mọ̀ sá fọmọ ìyá rẹ̀ wà ummihi wà abi àti ìyá rẹ̀ àti bàbá rẹ̀ wà sahibatihi almalu wal banuna tọ́lọ̀ bá ń sọ náà nìyẹn wà banin àti ìyàwó rẹ̀ àtàwọn ọmọ nǹkan ó sẹ̀ sá fún wọn ó li kulli mri'in yawma idhin sha'nun yughni ó ń kálukú jẹ yóò tó lẹ́rù lálùkìyàmà wọ́n lọ́ọ́ bá wa ń sọ fún wa albaqiyatu salihat gbogbo ìgbà tíyẹn bá ń jí sáyé tílẹ̀ bá ti ń sú báyẹn kéèyàn máa ronú bí albaqiyatu salihatu rẹ̀ bí ó ti pọ̀ sí kí ló fà á òun náà ni ó ṣẹ́kù sọláti wọbẹ̀ sùyàmù wọbẹ̀ sọ́dákọ̀ wọbẹ̀ kíka kùránì wọbẹ̀ mímọ arántí ọlọ́ọ̀bá wọbẹ̀ ńlá lọ́pọ̀lọpọ̀ olùmọ̀ sọ pé nínú rẹ̀ ní subhanallah alhamdulillah la ilaha illallah allahu akbar mímọ rántí ọlọ́run bá lọ́pọ̀lọpọ̀ ويزيد الله الذين اهتدوا هدى àníṣẹ́ ọlọ́run bá yóò máa ṣàlékún mànà fáwọn olùgbàgbọ́ òdodo والباقيات الصالحات خير عند عند ربك ثوابا وخير مردا àwọn dáadáa tí ó ṣẹ́kù yìí fẹ́ khairun inda rabbika òun ló lóore jù lọ́dọ̀ olúwa ẹlẹ́dàá rẹ̀ torí gbogbo ilé ayé táwọn kèfèrí tí ń tàn wọ́n jẹ yẹn tí wọ́n mọ̀ sọ wípé ta ló dáa jù náà àtẹ̀yìn ayyul fariqayn khairun maqaman ilé ni wọ́n fi ń ṣe fàárí yẹn àti mansib àti àwọn àyè tí wọ́n wà nínú àwọn position tí wọ́n mú dání láyé gbogbo àwọn èèyàn kò sáfàní kẹta tí ó ti fún yìí والباقيات الصالحات خير عند من عند ربك ثوابا lólórí jù fún lólórí jù fún àwa náà èmi àti ثوابا lẹ́san náà lọ́nà bá sọ wípé أن لهم وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات جنة تجري من تحتها الأنهار àwọn akérèmọ́bodò ń san lábẹ́ rẹ̀ كلما رزقوا من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها سبحان الله ń rọ̀ wọ́n lọ́rọ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó هذا الذي رزقنا من قبل gbogbo nǹkan tó wà lẹ́jẹ̀ náà wọ́n jọra wọn ni ìyẹn ti ó kọ lásán ni wọ́n fi jọra ọ̀sán tilé ayé mọ́ máa rò pé irú rẹ̀ ní tàlùkìyàmù oyin tilé ayé mọ́ rò pé irú rẹ̀ ní tàlùkìyàmù omi tilé ayé gan mọ́ rò pé irú rẹ̀ ní tàlùkìyàmù mílkì ilé ayé sẹ́ ìranù nílẹ̀gbẹ̀ẹ́ tàlùkìyàmù hádà lẹ́dí rùzẹ́kùnà min wà ó tù bíhì mùtàṣábì ó kàn jọra wọn ẹ̀sán nìyẹn والباقيات الصالحات خير خير عند ربك ثوابا وخير مردا olófin lóore jù ní ìbùpadà sí aljanna ló lóore jù ní ìbùpadà sí ẹ̀rí ẹni tó gbé gbogbo ilé ayé rẹ̀ gbádùn pálásì ló fi gbogbo ilé ayé gbé ìgbà tí wọ́n bí inú pálásì wọ́n bí sí tí ekú ibẹ̀ náà lọ owó kò mọ̀yà kìí láàgùn kò mọ̀ bọ́sí láàgùn bẹ̀ ó kàrí yí tẹ́ láàgùn ah, kí ní sí wọ́n inú atẹ́gùn tó dáa ní máa wà gbogbo wa irú ẹni yẹn níbi tí ó inda rabbika thawaban wa khairun maradda la yastawiyan masala abẹ́rọ̀ ọ̀bẹ̀lẹ́dà wa kó ṣe wá lẹ́ni tí yóò máa kọ̀ ní mímọ̀ sí albaqiyatus salihat kọ́lọ̀bá kí ó fi kó ṣe wá láǹfààní pẹ̀lú àwọn nǹkan tá ń gbọ́ kó sì ṣe ní rọrùn fún wa láti máa fi wọ́n ṣe wà wò kó tẹ́wọ́ gba sùyàmù wa lọ́wọ́ wa àti ìmọ̀dúró tẹ̀sí fún lóru Ramadan سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Thank you.